Iye Iye Iye Iye Ìyèmọ̀jayé Ìyèmọ̀jayà Ìyèmọ̀jayé Ìyèmọ̀jayà Ìyèmọ̀jà gbàlúbọ́sà kó Iye fọ́ Ìyèmọ̀jayé Ìyèmọ̀jayé Ìyèmọ̀jayà Ìyèmọ̀jayé. iyemọja gbàlúbọ́sà kó ìròfọ́ iyemọja yé. olúwo tó ní iyemọja o. ṣàkó ìrò fọ́ iye mọ́jáyé iye mọ́jáyé iye mọ́jáyà iye mọ́jáyé iye mọ́jáyà iye mọ́já gbalú bọ́ ṣàkó ìrò fọ́ iye mọ́jáyé. kú nìkẹ́ tí a lọ gbà gbà. mo rí gbà ní. àní ẹ fi mí sílẹ̀. ṣe gbà ọmọ kú nìkẹ́. àní fara mi lọ́rùn. ọlọ́gbàrà rẹ. ẹ filẹ̀ ẹ kí ni ẹ ń pàrọwà funfun pé kọ́kọ́ má para rẹ̀ ẹ jọ para ẹ̀ wo bóbi nǹkan bá torí ọkùnrin kú igbó ọkùnrin ní ọkọjá mi wọ́n bá bò mọ́lẹ̀ sí ìfẹ́ rẹ mo ní ọmọ jóná mọ́lẹ̀ bọ́ ọ bá jóná mọ́lẹ̀ kò sí àrà tèmi ọ̀kọ́dùnmadé yóò fi eérú rẹ dá. tọkọ dùn mí ni pé tààrẹ mọ tó kú àmọ́ inú èmi náà dùn torí mo ti pa ẹni tó tutù orí rẹ̀ pa mí lọ́mọ. kábíyèsí tí ṣe lù sí ọmọ mi kan. àmọ́ n ó fòdìdí ẹni sọ̀rọ̀ àjíjà mi. ọmọ bíníkẹ hmm? dákun ọ̀rọ̀ rẹ ń òye wa. mo ní n ó fi odidi ẹni sọ̀rọ̀ àjíjà mi torí omi tẹ́rẹrẹ bí ojú ọ̀run ọ̀sán mìlẹ̀gbẹ̀ bí ilẹ̀ ìkòkò tó bá ti fọ́mọ̀ òtún wúlò mọ́ ẹ tẹ̀lé mi lọ gbàgede kálọ̀rì ìṣeré pa. ọmọ bọ́nìkẹ́ mi bí ibò ọmọ bọ́nìkẹ́ bí ibò ọmọ bọ́nìkẹ́. jìgìjìgì ìfà mo gbọ́rọ̀ kan ìfà jìgìjìgì o ìfà mo gbọ́rọ̀ kan wọ́n ní ń wá jòyè àbọ̀bà kú o mo gbé kòlòkòlò sọ́run Ah, mo gbé kòlòkòlò sọ́run kòlòkòlò àní mo gbé kòlòkòlò sọ́run kòlòkòlò kéré o àwọn ọ̀ràn tí mò ń tà bẹ́ẹ̀ bá ra tí mò ń tà yóò dogun yóò dọgbọ́n torí pé àwọn ibà rìbá ti wà láàfin tó ń ké kábíyèsí gbàǹjo

mo dẹ̀ sílẹ̀ mo dẹ̀ sílẹ̀ ẹ̀ sílẹ̀ kábíyèsí sọ́ọ̀rí wọn sọ́ọ̀rí wọn ó jẹ sílẹ̀ mo ní ẹ̀sìn ó jẹ sílẹ̀ mo ní ẹ̀sìn ẹ̀sìnlẹ̀ ẹ̀sìnlẹ̀ ẹ̀sìnlẹ̀ mo ní ẹ̀sìnlẹ̀. ẹ má jẹ ojúmọ́ ẹjọ́ kú ẹjọ́ kú ìrora gbé ìrora gbé o. ìwọ báwo. ìwọ ládélé sáyò ló ń ta wọn. Ah, táyọ̀ fún mi. ìwọ ìwọ ńlẹ̀ yìí. Oh. Ah. Eh. sáyò ló ń ta wọn. Ah. kí ni mo rújú bọ̀. yóò rújú náà ni. kí ni rújú. ládélé eh? ládélé eh? ṣètò rẹ yọkọ tó ṣẹṣẹ pa. bẹ́ẹ̀ ni. òpè ní pe ní òpè ní pejì òpè tí ó pẹ̀ta kò sí. níbi yẹ pé mi ládélé ti pe ní mo ti pèjì yín sì tún pàkẹta n tí ò yí. kò burú kò burú kò burú kò burú ọ̀rọ̀ ẹ ti ẹ̀ pọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ pọ̀ ah, ah. ìwọ kọ̀tán. àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. Ah. bí dúdú ni bí funfun ni kò sẹ́ni tó ti. ọwọ́ tó wá gbé wá ìbá fẹ́ lè díẹ̀. ń yíwọ̀ kí mbọ. o dun o dun ti n kú. jẹmọ robi. ẹ robi wa tá a bá fọbi yọ lọlẹ yọ ti yọ yọ tètè bọ tá à sọ yìí. robi kí ni owó dà. n bọ jẹ mọlógbó. pàǹgbówó mi lọ rẹ. yóò fún ọ lówó rẹ jálẹ mọ báwọn. Ah, ah. ìyá àṣàbí ìyá àṣàbí olóyò ẹ̀ẹ́mẹ̀ lọ́nà mo wá jẹ mo jẹ owó obì lọ́dọ̀ rẹ tẹnu ẹ̀ wá fi ń ré báwọn. òun lẹ̀ wo bi tó ń wò. yóò dá fún ọ. alẹ́ ọ̀rẹ́ yọ wọ̀ yọ wọ̀ yọ gangan ni o gbé. mọ wo ń tiọ. kò rí nàmọ́. o fún ẹ lọ́rọ́gbó jẹ. kò lè jẹ tí n bá tún fún lọ́rọ́gbó jẹ yóò lọ́rọ́gbó tí mo fún òjẹ lọ́jẹ ń lòún. <laughs> ìgbọ́dọ̀ fún jẹ. Ah. kò yé mọ́. Ah, olùtú pàpàtà o. Táyọ̀ mọ obi ti ń gbọ̀n. Ah. ẹ gbọ́ kí ní ìfẹ́ fagékè. Uh-uh. ọ̀pẹ owó kò yé mọ́ o. kọ́kọ́dọ̀ lè yé yín kọ̀dá nǹkan mọ̀ wọ́n fẹ́ kún ni jẹ́ fún láyò kan eléyìí ti kún okun méjì. tú yìí ká fún un tú yìí ká fún kọ́ ọ̀tá rékọjá sọ̀hún. wá o kọjú mọ́ tiẹ̀ o. kí ló dé. ìwọ kò mọ bàtà yo. kí ni tiọ. wọ́n gbére ẹ̀gbọ́n mi ọ̀kẹ́ o. láti ìgbà tá a ti dìgbẹ́ ajá yìí ti ti ń dàdúgbò láàmú o àfàìmọ̀ kó má ti ìyá àdìgbò lugi. ajá ti ya dìgbò lugi láti ìgbà tá a ti ti gbẹ́. Eléyìí sọmọ pé òpònú ètò yọ ni ònú rè ké tàtẹ afọjú èsì tayò. ọkẹ wo sọmọ pé yẹyẹ a máa dùn mí mhm. bí yẹyẹ bí yẹyẹ sì ní dún eégún alákìsà o mọ fi mi ṣe yẹyẹ mọ. pọ̀ mọ̀ wọ́n wá ṣe sùúrù. mọ fi mi ṣe yẹyẹ. ọ̀dà ìbánu mi ò tayò mọ́ ńkọ́ ah. kí ló ṣe sí. ládélé ṣe sùúrù ṣe sùúrù. n ah, ah. kò mọ̀ pé òun ò máa yóò ta kí ló wá ṣe níbi. ó fẹ́ sáfù ilẹ̀. ó dáa bó bá fẹ́ kí n mọ̀ tayò yìí lọ mú ajá rẹ kúrò ní àyìn. ṣàgbọ́n kan. ajá rẹ ti ń ranjú mọ́ mi o ní kò mú kúrò ní àyìn. tó bá rẹ̀ ní ká ló rẹ̀ ní èwo ní àmọ́ gbọ́dọ̀ ká tún tù wọ́ tó bá rẹ̀ ní ká ló rẹ̀ ní ọ̀gbọ́. àjànú mọ̀ má lọ. lọ so mọ́lẹ̀ ní ìdí kò fi ẹgbẹ́ kan kò yá di gbolo. ajá rẹ sì ìrànjú mọ́ mi ìrànjú mọ́ mi ìrànjú mọ́ mi. ọmọ ọmọjà rẹ lọ filẹ tayo tayo. n ṣe àǹfin mi sí yẹyẹ ọ̀nà mi ò ta mọ́ mi ò tayo mọ́ ah, ṣé pé iye máa dùn ọ ẹ ẹ filẹ o ẹ eh, filẹ o ọ wọlá díẹ̀ díẹ̀ tọ bàtà yóò máa délẹ. wo wo wo wo bá ń gbowó bí mi o bá ń gbowó bí mi o tó bínú lẹ o wọn gbowó bí mi lọ rẹ. kí ni wọn wí. mo ti ní kọ́ wọn mọ̀ ọ́ mo ti ní jọba robi wọn mọ pọ ni. àzẹrẹ sílálẹ ẹ wọ bọ bẹ má jà yẹ kọ́kọ́ má jà yẹ sílẹ̀. ní sòrò má dàyàn bọ o. àní ọbọ bẹ́ẹ̀ ọmọ bọ da sí i tá a lajà tá a lè tó n sọ. kò yé mi bẹ́ẹ̀ méjèèjì. bọ́ọ̀lì ládélé. ẹ mọ́ fi mi sí yẹ̀yẹ́ mọ́ o. ládélé. ẹ dẹ́gbẹ́ ẹ mọ́ fi mi sí yẹ̀yẹ́ mọ́ o. ládélé yẹ̀yẹ́ máa dùn mí o. má sunkún. ṣé ìbínú pé ó pẹ́ mi díẹ̀. Ah, ìbínú wẹ̀. ẹ má bínú. máa wo lẹ́yìn. ẹgbọ́n ń bo la tún rè lónìí. Ah, ọ̀dọ́ fágbàmílà ni kí ló tún dé o. ẹ àníkàtú lọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àbí bá ó ṣe dákẹ́tà máa wò rèé tí ìlú máa túmọ̀ wa lórí ìjà yìí mà ti ń di iṣu atayanyan ó mà ti ń di tìjà àgbà méjì bẹ́ẹ̀ ibi tí erin méjì bá ti ń jà koríko bẹ̀ mà ní fara gbà ẹ má mà jẹ́ kí ìlú yìí túmọ̀ wa lórí. ìjà àgbà méjì ní sí ìtúlù. bẹ́ẹ̀ ni o. bàbá wo ifákúnlé mò ń jẹ́ bàbá ifágbèmí mò ń jẹ́ yín. tó bá ṣe pé tèmi bá ni èmi ìbá ní ká yé dára wa láàmú bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n náà kí ni fágbàmí láti ṣe ní ìsìn tó burú o ẹ̀gbọ́n náà ṣe ní tí kábíyèsí ṣe fún fágbàmí là ṣó dáa. ẹ a mọ̀ pé kò dáa. kò dáa èèyàn wo ṣunṣun ògùn náà ológun náà kan ṣoṣo sọ omi mm, mm. tí ò sì sí mi mm. ìbá ṣèmi fáyemí ni ìgbà ìbá fọ àwo ìbá fàyà ọ̀rọ̀ burúkú ìbá tẹnu bọ́ bóde èmi pàmí nǹkan nípasẹ̀ ojú náà ah, para wọn ẹjẹ́ wọn ah. para wọn dànù <laughs> fàyẹmí ẹ má jẹ́ ẹ jẹ́ àṣe bẹ́ẹ̀ àdóró yaró kì í jẹ́ kóró tán ọmọ wípé awo alátúnṣe ni awo tiwa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní tí mo wá fẹ́ kó o ni wípé a máa wòran ràn ọ̀gbọ́n bí odùfá kan ṣe wí ni hmm. ó ní gbódógbódó gbódó fún mi kí n ró sọ hmm. ọ̀bá gbódó rù mí kí n gbá làpàrú mọ́ rẹ hmm. wọ́n nígbà oró ìfọ́ òsùn ó dì wọ́n gbọ́dọ̀ ṣé mi ṣe ọ́ adìyẹ dà mí lóògùn ni mo fọ́ lẹ́yìn ó dífá fún ọ̀wọ́n rìn tí ó so ògbè ògbè ó sọ wọ́n rìn san náà ló dífá fún wọn lè jèrò ẹ̀yìn lóró mọ̀ lọ ẹ̀yìn lọ lọ ẹ̀ bá já lọ bá fágbàmílà kọ́ jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀. bọ́ ká tún lọ bá lẹ́lẹ́ẹ̀kì ló ní mi ń sọ. iye ìgbà tó bá gbà náà ni. Hmm. ju gbogbo ẹ lọ kí ni tí ká ṣe báyìí. ah ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ àyà ti bẹ́lẹ̀ báyìí ó bẹ́ àárẹ̀ ni. ó bẹ́ àárẹ̀. ẹ wá já lọ. ọ̀dà àṣetán ló ní ìyè. wọ́n gbà là ó ní n ò rí mo sì rí ó ní wọ́n ṣẹ̀sín lóde ilẹ̀ yìí mo sì ṣẹ̀sín ó ní wọ́n ṣẹ̀sìn gbogbo ara ọkọ̀ gbọ́ èmi mi ọ̀kàndùnmádé ọba ti bẹni lórí láì yọ̀dà lákọ̀ fèmi ṣẹ̀sìn láàrin ìlú tí gbogbo ìlú òní gbàgbé láì. ẹ̀yin kábíyèsí mo dé wọn ní ẹ fẹ́ rí mi iṣẹ́ wo lẹ fẹ́ bẹ̀ mí o. o ṣé mo dúpẹ́ o oníṣẹ́ rẹ jẹ́ ọlọ́gbàṣọlà lára mi ò sì gbàṣọlà lára mi ọlọ́gbàṣọ òṣìwọ̀ mi ò sì gbàṣọ òṣìwọ̀ mi olóṣòyàn gan mọ́ mi ń dìgún àwàdà láwàdà fẹ́ di ẹ̀. ẹ wò ó kábíyèsí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ǹtẹ́ ẹ bá fẹ́ wí ni kẹ́ ẹ wí nítorí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lé o. kò ṣe mo ní ń dúpẹ́ lọ́wọ́ rẹ ni fọmọ mi ọmọ bóníkẹ́ tó fi gánagáná kan. àṣà máa dùn yàn ó dùn ọ́ ìwọ ti gbàgbé òwe àwọn baba ńlá wa ni wọ́n ní ká tó dọ́mọ ẹyẹ lóró ó yẹ ká fi sírù ara ẹni wòmí fìrífìrí lọ sí rí òkodoro sì ń bọ̀ èmi là mọ wí kúrò gbá lẹ́nu ẹ̀ èmi lọ sọ̀rọ̀ fatafata sí i àyà máa kọ́ ọ o èmi. kábíyèsí. kábíyèsí. èmi tí mo lè ní ilé ọmọ délé mo lè ní ọ̀rọ̀ àjò kọ́ má dájò mo lè ní òtórí ìrókò dórí òro. mo rò pé ọ̀ọ́dẹ bí ni pé kí n forí àti òmúra wa ni òmúra ogun wa o. oòrùn tọrọ yìí ọ̀gbọ́dọ̀ wọ bọ yìí. àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ wo kò sí bàbá ńlá bàbá onítọ̀hún nílùú tí wọ́n gbé forí mi sọlẹ̀ sí eré mọ ìrìn wá kì í ṣe ẹsẹ̀ wò mí kí n ti kó ọkọ rẹ ọ̀kan dùn má dé àbí kìlọ̀ ń jẹ́ ibi iná bá gbé ń ju èmi rẹ̀ ni kò jẹ́ káàrí fọwọ́ mú àjòjì ni wọn lóde lẹ́yìn àwọn bàbá tiwa ló sọ yín dọmọ. kóró gbá lẹ́nu ẹ̀. ẹ̀mí bẹ́ẹ̀ ni. Ah ìwọ ọ̀kánùmádé n ó sọ fún ọ wípé àwọn àgbàfẹ̀ àwọn ni wọ́n gbẹ́gàn kò dé mọ́lẹ̀ kó tó di ẹ bọ́ra ọkàn kìsà nìyọ èmi fágbàmí là mọ wí bẹ́ẹ̀. kábíyèsí. ẹ sọ ẹ sọ. ẹ sọ. ọ̀sán já ọ̀run dọ̀pá okùn já ìdìdì ọwọ́ àkàǹtàpó ti jákùn ó dọ̀gọ́. Hmm. iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olómùlọ̀tún ọlọ́kàn ló sì àárín ọpọ́n níta ọ̀run bọ́ bá ti rí ni ó wí wọ́n fi bí péré mọ́ fi pé bí mọ́ fò lòlò fọ́hùn wàá lò géré ta ọmọ náà jókòó mọ́jẹ́ rún ọmọ náà jókòó mọ́jẹ́ lùjù ọmọ ejò méjì tí ń jà rámpátá rámpátá lórí eréwé ọyẹ hmm. ọ̀sán àrà kùrukùru ó dá mọ̀nàmọ̀nà aṣọ àparò lágbé lórí kápẹ́ rẹ̀ ó sì lágbé lórí sánsánsán ó di fọ́fọ́ lọ́fin tí ń run tẹ́ ànáṣẹ́ aya rẹ̀ sọ́gun gbàrùn ọ̀kàn bí ọmọ rẹ̀ rárùn ọ̀rìn gédé ifá ní kéńdúdú gba pé funfun ó sì gbá funfun ké pupa ó gbá pupa káláyìn rẹ̀ wá gbà yìnrín ọ̀bá mọ̀mọ̀ kúkú ọ̀kárùn kan mọ́ lọ́wọ́ abárapẹ̀tù. abárapẹ̀tù ọ̀bá mọ̀mọ̀ kúkú ọ̀kárùn ó máa lọ abárapẹ̀tù. Hmm. ẹ̀yin àwò kí ni ẹ̀ má mi kàn sí báyìí ṣé ifá yín ó gbéwúrẹ́ ni ká wá ewúrẹ́ wá bí ó bá sì gba àgùntàn bọ̀lọ̀jọ̀ ká wá àgùntàn bọ̀lọ̀jọ̀ tí ó bá gba odidi ẹni èmi kìíní yẹn wà àbí ṣé ẹ fẹ́ kí ọmọbóníkẹ́ wà lórí àìsàn gbárin ni láti bí òṣùpá mẹ́ta. kábíyèsí ifá balẹ̀ ifá sì fọhùn ifá yan ohun ẹbọ ifá ní ká tọ́jú igba ọlọ́mọrí mẹ́ta. a bu omi sínú igbá mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ewé àtòwó a mú ewé àtò tó wà nínú igbá alákọ̀ọ́kọ́ a fi nu ọmọ bòńkẹ́ lórí yíká ọrùn dé igbá àyà apá ọ̀tún àtàpá òsì. a wàá fewé yìí sílẹ̀ a fọwọ́ bu omi nínú igbá kejì sí i lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta. Le tún mú ewé àtò nínú igbá kẹta yìí. a fi nu ọmọ bòǹkẹ́ láti orúnkún dé àtẹlẹsẹ̀ ọ̀tún àti òsì. omidan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wàá gbé igbá yìí lọ sí oríta mẹ́ta láì wẹ̀yìn. wọ́n fi ẹsẹ̀ fọ́ igbá yìí wọ́n sì máa padà bọ̀ wálé wọn ò gbọ́dọ̀ wẹ̀yìn o. àrí ìkẹ́. Mm-hmm yájú kọ́ mu àgbo rẹ ah. pẹ̀lẹ́. wà á tún máa bì í ńgbà tó ìsọmọdé ọmọ àbí kọ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ara rẹ̀ ó yá ọgbọ́ lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ẹyẹ ìgbórí ìtẹ́ rẹ̀ kó sókùnrùn pé ọrún ọ̀ǹdè lágbára lọ́wọ́ ọ̀fà ah, dandan ni kó dìde. Amen ń bọ̀ yẹ kí n yọjú sí n tí mo ní káwọn ọmọ yìí gbé kaná. baálé mi hmm? ẹ dúró mo fẹ́ tọrọ kinní kan lọ́wọ́ yín mo sì fẹ́ ká jẹ́jẹ́ fún mi pé ẹ fún mi. parí ìkẹ́ èmi ni tọ́ béèrè lọ́wọ́ mi tí n ò ní fún ọ gbogbo ń tọ́ bá fẹ́ ni ọ béèrè mo fi fábúra fún ọ mo fún ọ. bàbá fábùmí ẹ̀wọ̀n páwọn àgbámọ́ pòwe pé ó ní bọ́ọ̀dì òlù ní ìgbẹ́ nílùú rí gbówó bá sí <coughs> náà òpó omi arẹrùmọ́sàn tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú wa yìí <coughs> mú kíkan bá yẹ gẹ̀rẹ́ ń bẹ̀ ògiri ti lanu ni ó kálámù mọ́ kó wò bàbá mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ torí òní kọ́ ọ torí àrọ́mọdọ́mọ torí àrọ́mọdọ́mọ àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn wọ́ ọ̀la ni. àwọn ọmọ ọ̀hún wá dà. balẹ̀ mi ẹ̀yin lẹ́ ń rò bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ nínú Olódùmarè ilẹ̀ àánú Olódùmarè kì í sú ilé ọkùnrin sì ṣú ẹ wò baálé mi èmi mọ̀ pọ́mọ ní òjẹsẹ̀ wa o gbogbo wàhálà tá a ti gbélé ayé wa ṣe ọmọ ní òjẹsẹ̀ wa baálé mi ẹ dákun <coughs> ẹ dákun o. <coughs> Bárìkẹ́ Bárìkẹ́ Bárìkẹ́. ìyá mọ́bóníkẹ́ kábíyèsí ọ̀rọ̀ tí mo pè ọ́ sí kì í sọ̀rọ̀ obìnrin àmọ́ ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ kó gbọ́ ń pa rẹ̀ torí ẹ̀ mo ṣe pé ìyàwó rẹ àti mọ́bóníkẹ́ pé kí wọ́n wà ń kalẹ̀ àbẹ́ gbọ́ ṣe rí ẹ̀ńtà bàbá sọ̀rọ̀ tí ó gbọ́ lójúlójú báyìí ni wo ni. bẹ́ẹ̀ ṣé ẹ̀yin ò rí i pé àìsàn ọmọbóníkẹ́ yìí ó ti ń di fòníkúfọ̀láǹdè ni. kàbíyèsí èmi náà rí bẹ́ẹ̀ àmọ́ bí fágbàmílà pé kò sí wàhálà kankan láàrin ẹ̀yin àtòun mọ́ àwọn aráàlú náà sì ti rí i pé kò sí rògbòdìyàn kankan mọ́ kí wàá ló tún lè máa fà á. kò yé mi náà o àmọ́ fágbàmílà lè máa dáná lábẹ́ ẹ̀ àbí kó sì jẹ́ pé ọmọ tí a gan ní ń dàbí ọgbọ́n. ẹ̀yin kábíyèsí tó bá rí báwọn kí wàá lè rògbà yín lórí ọ̀rọ̀ yìí. mo ti ń rò pé n ó fi ọmọ Bóníkẹ́ lọ́kọ nídàálẹ̀ n ò sì ní gbà kọ́ bọ̀ bóyá tó bá dọ̀hún tán yóò pe àrò àtọ̀dọ̀fin inú rẹ̀ yóò bá wọn sọ̀rọ̀ yóò wá ṣèṣe ọmọ ọba. kábíyèsí ẹ dákun ṣé mo lè sọ lérí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. àṣẹ ni n ò dá lábàá bí mo ṣe ṣe nǹkan mi nù. àyà. ẹ̀yin olórí bàbá mi mọ̀ ní òun lọ́ọ́ fi mí tọrẹ nù. ṣé pé kábíyèsí ò mọ̀rọ̀ yìí kéke kò bójú mu o àṣé bàbá náà tún bá wọn lọ́wọ́ nínú ká máa fọmọ fọ́kọ. Ah. ẹ àdáńkó ṣe báyìí bíbù ẹ̀yin àwẹ̀rẹ̀ ọmọ ló sàn jọjọ àwẹ̀ lọ eh. àbí kọ́ ọmọbìnrin kan kó sá kúrò nílé. ẹ ah. eh, ó dòfo onílé òfò alẹ́jọ́ nù. Ah. sá lọ bí ibo o ibo lọ́wọ́jà irin kábíyèsí òde ọ̀kánjúmọ́dé adélé tejiteji mọ̀ ni. Hmm, kábíyèsí o ikú ikú bàbá yìí mo jùrò hmm, mo jùrò. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi kò sọ̀rọ̀ nbí sísá lọ kankan o kélédú ọkọ wa mọ̀ ṣe nìkan ló kù ah, àmọ́ ṣá o ihun tí bàbá fẹ́ fọ̀rẹ́ wa ṣeun ó kù díẹ̀ káàtó o ah, ìtọrọ. ẹ̀yin ọ̀rẹ́ mi boko ò jìnnà ilá kì í kó ṣebí wọ́n ní inú ni kinní ẹyẹ ń gbé ọmọ tó bá níyà òun ò ní sùn òun náà ò ní fojú ba òun ẹ fi kábíyèsí lẹ̀ ẹ jẹ́ kó sọ mí dohun ọ̀sìn síbi tó wù ẹ wò ìtìjú ò ní jẹ́ kó sùn níbi tí màá ba ojú rẹ̀ dé ṣe bó fẹ́ yẹ̀yẹ́ ara wọn ni wọ́n sì rí yẹ̀yẹ́ àbẹ́yìn ti ríbi tí ayaba àbí ayagbajúmọ̀ láàrin ìlú ti ń tọ̀ lé ẹ eléyìí ò mọ̀ sọ̀rọ̀ ẹ̀rùn ọ̀rọ̀ àgbà kan wípé àṣàgbọ́mọ adìyẹ adìyẹ wá fò sókè bí ẹni tí ó jà nígbà tí àṣàmàdé ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ní kí ni olówó rẹ̀ ṣe ó ló fò sókè ní bí ẹni tí ó bóhun jà wọ́n ní ẹ̀ẹ́n ó ti ṣe ní tí ó ṣe àṣàbáfògìrì ó lọ gbọ́mọ pẹ́pẹ́yẹ nígbà tó dáhùn àwọn èèyàn rẹ̀ wọ́n ní kí ló ṣe ó níṣe ló ń wò bọ̀ ọ́ báyìí wọ́n bá ní kó tètè dá padà torí pé kí ni kò lè pé àwọn nǹkan tí màá ṣe inú mi ló wà ẹ̀yin ṣàfi kábíyèsí lẹ̀. Ah, ah. ọmọdé kojú bá o ọmọdé àtẹ bá. mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi ń lọ bá pa ọba ò ní pa mí ọba ó gbà mí láàánú ọ̀kánùmádé o kárasọ̀lá ọba iná kékeré ò gbélé para ẹ̀ wá wọba àkekèé ò ṣe é dìtàn náà bá bá yọdé èjì ìpẹ̀tẹ́tọ̀ ò ṣe é mu níbà kí n dáyà oníṣègòtò pẹ́ńpẹ́ tí ìṣẹ̀lẹ̀ wò é turi yeriye kí ni ó ṣe bẹ́ẹ̀ ó yà so àjànàkú ṣ bàbá yín ṣe bẹ́ẹ̀ ó dìjí ó ṣe tán inú ń bí bàbá wọn ó ṣe kẹ̀kẹ́ di bàbá àgbàlagbà ẹ bá mi ṣe kábíyèsí fún gbogbo ọba lẹ́ẹ̀kan ṣoṣo o. olùpọ̀ àlẹ́ ìlú mo lé tẹ́tẹ́ mo mú jọba mo falala jóye mọ̀ jẹ́ òpèrè ọwọ́ kan òwe òpèrè ọwọ́ kan ẹ̀gúsí ó ti tọ́yà jẹ láàrọ̀ bá ń tá sí o olùpọ̀ ṣe jẹ. kẹ́kẹ́ pa kẹ́sẹ̀ ọmọ ọmọ lẹ́ ń bọ̀. warrior! Achou. Achou. Cabeceou. gbogbo ìlú mòye mo kí yín o. a ṣe ọdún ọdún yìí a ṣe tẹ̀mí ìtàn ayẹtọ́ ọmọ o ẹ ṣé mo dúpẹ́ o. kábíyèsí o mm. kábíyèsí o mm. ikú tí pọmọtọmọ gbọ́dọ̀ gbin àrùn tí sọmọtọmọ gbọ́dọ̀ jówèrè ẹkún tí gbọmọ lẹ́sẹ̀ lọ́nà odò tí wọn gbọ́dọ̀ fàyọ kábíyèsí o mm. ìgbọdún ọdún kan ni o ẹ̀mí yóò sẹ mi kábíyèsí gbogbo òlú tó wa ká pátápátá gbogbo wọn ti mẹ́bùn wá o kódà ẹ̀bùn wọn jọjú. ẹ mọ̀ ṣe mo mọ̀ dúpẹ́ ooo kábíyèsí àdélébáre kábíyèsí àrìnàkóre àkóyábí o kábíyèsí ẹ ṣeun. àmọ́ ẹ̀bùn kan ṣe pàtàkì tó ṣe kókó tẹ́pẹ́dẹ́ yẹn bá fi rú ẹ̀bùn bẹ́ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ pé yẹn fọ́ borí ọlọ́run mọ́lẹ̀ ni ẹ̀bùn dẹ́yẹn gbọ́dọ̀ fi yangàn ni. torí ẹ̀bùn káyà ẹ̀bùn tí ń mí <laughs> torí pé ọmọ tẹ́yìn ọba náà tí ó dẹjọ́ kéèyàn fẹ́ kan náà mọ̀ ń pa ẹ̀bùn pàtàkì tí mò ń sọ yìí kábíyèsí ọba ọ̀kadùnmọ́dé àni wọ́n mú ẹ̀bùn náà wá àwọn àgbà sì bọ̀ wọ́n ní ẹni oníkànlá ní gbọ́pọ̀n ń wàá fi àsìkò pé ọba aláyéwà náà kí wọ́n á sàlàyé. ìdí pàtàkì tí wọ́n fi mú ẹ̀bùn pàtàkì wá sí ìlú pàtàkì fún ọba pàtàkì ní àsìkò pàtàkì nínú àjọ̀dún pàtàkì. Eh, kábíyèsí ọba aládé ńlá inú mi dùn pé ayẹyẹ òní òṣojú mi eh, ìtàn ni ó sì máa jẹ́ fún àwọn àrọ́mọdọ́mọ mi. Mm. Uh, pé ìlú ajé ṣe ayẹyẹ báyìí fún ọba wa aládé ńlá mo sì sọ̀rọ̀ ah. <laughs> kábíyèsí ẹ̀bùn tí mo mú wọ̀ n kò pọ̀ ẹ bá fọwọ́ bá bẹ́ẹ̀ ni ẹ̀bùn ọ̀hún rèé. ẹ bá fọwọ́ bá o. kábíyèsí ni o sì jókè orí adé fẹ́ wojú ẹ. ọbọ kan dùn má dé. kábíyèsí o mo mọ̀ yí pé àrokò ńlá ló fi ẹ̀bùn ẹ̀yìn ló fi pa fún mi. Hmm. kábíyèsí o. èmi náà wà jọ ọ lójú. kábíyèsí o. ẹ ó rọ̀wọ́ èmi náà. kábíyèsí. Hmm. o ṣeun. kábíyèsí o. kábíyèsí o. a fẹ́ ṣèyí sí àfi kí kábíyèsí ó ní sùúrù àfi kẹ́ ẹ ní sùúrù o ẹ̀yẹ wo ìrònú kọ bá ọkàn tán rárá rárá àmì kanlẹ̀ àgbà ní gbogbo ògbà lẹ́ẹ̀mẹ́wàá kì í jẹ́mi ogún o kì í jẹ́mi ogún o. agbára wo lèèyàn ní tí ó sàsọ́ lọ́rùn ọba ká gbà ká mú káì káì káì káì káì káì káì ìbànújẹ́ lágbàá ní kí mọ̀jẹ̀sí ó tọ́jú òbí ẹ̀rọ ọ̀run tòótọ́ ni. ẹ̀lọ́ kí ni ikú ìbálòun gbà rí tí gbogbo wa yìí tá à ní dájọ́ ká fún. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù. ó gbóná ó gbóná ó gbóná. síbẹ̀síbẹ̀ náà sùúrù náà láàánì sọ̀rọ̀ yìí àbí ẹni tó bá ní òdùn yìí kó náà má kọ̀ bíi tiẹ̀ kó lù pa kó wá rí bí máa ń ṣe jábì àmọ́ lábẹ́ aṣọ. Ah! kí dùmọ̀rì wọ́n mọ̀ jẹ́ àdúpẹ́ tipátipá ni. bá mi ẹ̀ pọ̀. àmọ́ ọpẹ́ náà ló tún bá o. Hmm bí ìyá rẹ̀ bá bi lábẹ́sẹ̀ wọn kọ́. wèrè ni ẹ ń sọ ohun adúpẹ́. àbí tó dàgbà tán tí ò ṣe gbé wọnú ilé ọlá. wọ́n sì kún gbòòrò wọ́n kún gbòòrò tó jẹ́ pé wọ́n máa ba òbí nínú jẹ́ ni. ṣùgbọ́n Èdùmàrè ló mọ̀ bó ń ṣiṣẹ́ tiẹ̀ o. àfi ká kúkú yà á dáadáa kí n tó burú jẹ lẹ́yìn ọmọ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sùúrù ni sùúrù ni sùúrù ni hmm. sùúrù ni. Ah! ìyálọ́jà àti ìyáláàfin bó wọ́n wà. wọ́n ń bẹ lọ́dọ̀ àwọn olórí àní hmm. kí aláwùrábí kọ́mọ́ fínà ọmọjú ẹnìkan kan nù wá. iná ńlá ni iná ńlá lélẹ́yìí. iná ńlá ni lóòótọ́. iná ńlá ni àfi kí kábíyèsí ọlá tẹ̀ mára ọlá tẹ̀ mára. odidi ọmọ. Hmm. lélẹ̀. àlùkò tó rọ́mọ rẹ̀ kó sùn wò ó ìyá àgbà Adélá tó pa ikú ò máa dóró ikú ò. ẹ̀yin wèrè rádaràda yìí ẹ̀yin paná ẹ̀ṣọ́ mi adìẹ tèmi ń gbìyànjú kó dàgbà kó dògbó kó kọjá yẹ kó kọjọ́run ẹ wá fi ṣètùtù fọmọ yín. agbàmílọ̀ ah! ń ọgbàmílà ọ̀ndà tó fi ọmọ tèmi bọrí fún ọmọ rẹ̀ kọ́mọ tí ẹ lè ṣoríire. olúwa mi tá a bá sọ wípé àlàyé yín pé ó yé wa a jẹ́ wípé àwa wo ń purọ́ ni. kò lè yé yín kò lè yé yín ẹ̀yin òṣìkà tó bójú ọ̀run wò kì í ṣe ẹ̀yin lẹ mú ọmọ fágbàmílà lọ sí odò akérèdọ́lù tẹ́ ẹ lọ bọrí fún orí ìyá orí ẹ̀sìn orí burúkú tí ò ní bá yín wáyé ńjọ́ mi mọ́. kábíyèsí ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ ṣe ń ro yìí o hmm. nígbà tá ò ṣe wèrè báwo la ṣe mọ̀ pé ara ọmọ aláyélúwà ò yá táwa kọrí sódò akérèdọ́lù nígbà táwa náà fẹ́ kọ́mọ rẹ gbẹ̀yìn tẹ́yìn wa ṣe. tí awo tí yóò bá ṣe awo yẹ̀bùyẹ̀bù ṣé iná a máa jó kí màjàrà rẹ̀ máa lé tí ike ifá ti yàn bá fọ́jú ṣé kò yẹ kó rí i pé ìjàmbá ńlá ń bọ̀ láti ṣẹlẹ̀ sẹ́mi. àmọ́ kábíyèsí. tí n bá gbọ́ pẹ́kẹ́ ẹnìkan gbọ́rọ̀ gbé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tí ò ṣe gbẹ́mi léyìí ẹ̀yin awo yẹ̀bùyẹ̀bù tí ò ṣe gbọ́kànlé lọ́jọ́ ṣòro. kábíyèsí kò rí bẹ́ẹ̀ tí ń ro ìfẹ́ ẹ̀ rí orí tí a lọ́ọ́ bọ fún ọmọ yìí a ti gbọ́ lọ́jọ́ tó pẹ́ a lọ́ọ́ borí kọ́mọ òun ó lè dà pé sìn fún ni. nǹkan kan náà là ń sọ ẹ pa orí àpèsìn tèmi kọ́mọ tiẹ̀ ó lè dolórí ire àmọ́ irọ́ lẹ pa ọ̀ ẹ wò ojúfojú eyín fẹ́yín apáfápá ni o ẹ ti pa ẹyẹ léètè mi wọ́n sì fi gbẹ ẹyẹ ọ̀kín lọ́wọ́ yín ọlẹ́yọ̀. olúwa o. ó kó àwọn ẹ̀ṣọ́ ẹ wàá gbalẹ̀ fágbàmílà lọ ẹ wàá mú ọmọ rẹ̀ fábùnmi wá bí tí fágbàmílà bá sọ̀rọ̀ kẹ́ ẹ lù lálùbọ́lẹ̀ tíyàwó rẹ̀ bá gbé pékè kẹ́ ẹ súnmọ́lé ó ti lọ. ajẹ́tọ̀ lọ. ẹ tó bá ní kí la ṣe la ṣe hàn. kábíyèsí o kábíyèsí o. kábíyèsí kábíyèsí ẹ̀ṣọ́ ìkòyí ọmọ ogun ìbírọ̀ ọmọ akútakútapó ọmọ akútọ̀runtọ̀run ọmọ kókó ẹ̀ṣọ́ ń lọ rè bọ́ dábùrò àìkú ẹ̀ṣọ́ ń lọ rè bọ́ dábùrò àbúrò bàbá rẹ̀ kìkì ẹ̀jẹ̀ bá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti rò lọ́hùn-ún wo yóò ti tó ọgbọ̀n ọdún tí àkọsẹ̀jáyé fábùmí ti yan orí àwẹ̀là fún wọ́n sì ní tó bá ti pọ́ ọmọ ọgbọ̀n ọdún ló lè wẹ̀ kó lè bá a lówó lọ́wọ́ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ah. kó lókìkí láàrin ìlú kórì rẹ̀ dorí àpèsè láàrin ẹni ọlọ́lá gbogbo bá mi ẹ wo tèmi mọ́ fábùmí lára kẹ́ ẹ bá ń dáríjì torí mo nífẹ̀ẹ́ fábùmí gan ni o gẹ́gẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ yín gan alára fámi ẹ ṣàánú ah. mi. fábùmí ó ṣe èyí tán ẹ pa mí lọ́mọ ẹ tún wá mú ẹ̀gbọ́n rẹ̀ fún ní nǹkan jẹ wá sọ darin dè kò wá mọ bí ó ṣe mọ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ mọ́ ìbá ah! má jẹ́wọ́ ìbá má jẹ́wọ́ ẹ̀yin ìlúbọ̀yè. kábíyèsí. ẹ̀yin awo ah! ló nílẹ̀ mọ̀ bí mo ṣe burú tó. <laughs> Fámi, kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Ẹ̀yin olóyè, ẹ ṣàánú mi, ẹ bá ń bẹ wọn, ẹ ṣàánú mi. Ìyàwó ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Ah! ẹ̀yàwó ìmọ̀ tí wọ́n ní mo ṣe. ẹ̀kọ́ tí wọ́n kọ́ ṣe. ìwọ fábùnmi bá mi. wọ́n kàn mú mi pọ̀ pọ̀mọ́ra náà ni. bàbá fábùnmi bàbá fábùnmi bọ́ wọ́n mọ̀ mọ̀ mi lọ. ibẹ̀ wọ́n mú lọ. wá ìwọ dúró ẹ má jà ṣe ní bá a mú ìyá àfọmọkówó. iye dúró lèmi wọn ló ṣe. n mọ̀ mọ̀. mo mọ̀ dáràn. ẹ ṣáàdùn ó ń lé. ẹ dúró. ẹni wọn ló ṣe náà mo dáràn orí mi.

wọ́n wá sọ mí dàgbà tí ò ládìẹ rànà torí kí wọ́n lè gbáyé wọ́n ti gbàgbé pé kí ẹni tó ta ni lọ́fọ̀ ọmọ sàsùn péye torí tí ẹni tá a ta lọ́fà bá mi jàjàǹgbara tán tìbọn tìbọn ni ó jẹ́lé ọ̀tá ẹ̀rùn. tí n bá ní kí wọ́n tójú rẹ̀ yọ̀dà lákọ̀ bí ẹni tó kàn jẹ́ òfin kú sí fàjẹ́ ni àrẹ̀mọ mi náà jòrò ọjà tòrò púpọ̀. kábíyèsí. ọjà tòrò púpọ̀. torí náà ìyà tó yẹ kí n fi jẹ̀wọ́ kínní yìí yóò ju ètò jẹ ọmọ mi lọ. ẹ̀yin ẹ̀ṣọ́ o ẹgbẹ́ kínní burúkú kó wájú mi ẹ wá lọ kan igi ẹ̀kan bíi ilé ẹyẹ kẹ́ẹ̀jẹ́ ọlọ́mọ rí ẹgbẹ́ kínní burúkú ìsinú rẹ̀ kẹ́ẹ̀wá wọ òkúta ńlá rìbìtì kẹ́ẹ̀dé mọ́ ilé ẹyẹ ọ̀hún kẹ́ẹ̀wá gbé ọmọ yìí lọ sí odò akérèdọ́lù bíi tí wọ́n ti bọ́ fún un. kọ́lọ́mọ ṣolówó láàrin àwọn ọmọ ẹ̀dá. ẹ wá wèrè ni tọ́ ọ bá gbẹ́sẹ̀ wọ́n ní kí wọ́n pa fọmọ rẹ̀. báyìí ló ń lọ báyìí ah! lọ ẹyọ wọ ọlá ti gbé mi lọ́wọ́ ọ̀dọ́ báyìí ọ báyìí ọ ẹyọ pẹ̀lú. alágbára yìí ẹ máa rọra ẹ̀yin máa torí agbára fìyà jálá iṣẹ́ ẹ̀yin máa torí ipò tẹ́ máa fi dání lóró alágbára yìí ẹ máa torí agbára fìyà já láìṣẹ̀ ẹ̀yin máa torí ipò tẹ́ máa fi dání lóró. ọba àkọ́dùnmádé òkú iṣẹ́ ó tiẹ̀ tún ṣe ju bí mo ṣe rún ẹ lọ àmọ́ o ewúrẹ́ yìí ti wá forí fọ́pọ́n ifá ó di dandan báyìí kí ẹ̀jẹ̀ kò ṣàn àgbàrá òjò tí wàá gbégi ní bùnbùn kò lè fara rè lọ ẹ wo ìkòkò ò ní gbómi kó gbẹ̀yìn kó tún gba ṣoṣo ìdí ẹ̀ tí ẹ̀ bá jáwọ́ nídìí ìbàjẹ́ ṣíṣe lórí omi olúwẹ̀rí à ẹ̀ ní fara rẹ̀ lọ. omi yẹmi o omi tútù. ọ̀tà o ẹ̀rí o àgbá o iye mọ́já o. ẹ ṣeun a fẹ́ gbàlejò ńlá kan láti òkè ìpẹ́ ẹ ṣètò jíjẹ ẹ ṣètò mímu nítorí pé ẹ̀rùn ńlá báyìí ni okùn wa mú. òkúta ń dànù òun gbé wá gbé wá wọ́n rọra o wọ́n wọ́sẹ̀ o ìyá gbé lẹ́bàá pẹ̀lẹ́ ó yẹ kí a gbé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ lọ náà ló wúwo bí gàrí fún ẹ. ajé ni ẹ̀wẹ̀. àfàìfúnni láti ẹ̀sìn tí gbẹ́rọ pàjẹ́ lọ́wọ́ ẹni. òun lásán lẹ́fi màkímàbúra kókó odò ró mìnìmìnì. ó yá ń dé. láàárọ̀ ya ẹ bọra tí jẹ́ látọpa lábúrú yẹkẹ ò bẹ́lẹ́kùn sunkún kẹrù ò bẹ́lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ ń dé. wọ́n ní olè ò ní í já àgbà kó mọ̀ ṣe lójú fìrí ṣé ẹ̀ ń gbọ́ ohun tí mò ń gbọ́ yìí ẹ̀yà wo. ẹ àgbọ́yé àmọ́ ń bo náà làwọn àmọ̀ tó lè wà báyìí. ẹ o wọ́n ní o ṣe ní ṣàtọ́nà ṣọ̀gbó àtàǹpàkò ní ṣàtọ́nà ẹsẹ̀ ojú ló wòye òréré. gbòdúgbòdù ṣàngó olúkòso ayé anákàtà yẹ́rìyẹ́rì eégún láti yọná lẹ́nu òrìṣà tí bológbò lẹ́rù ságiri lagiri ó lagiri kàkà fi gbẹ́dùmọ̀ ó yá ń dé. ẹyẹ ńlá o mọ̀nàmọ́ná ẹyẹ tí ṣojú ọ̀run yòró ológbò dúdú òkè àjà ẹyẹ ńlá tí gbèrí ìrókò kan fíofío yèyé mi àjẹ́ o ẹ̀yin àgbàjẹ́ o. àpàrọ̀. kí náà ń pè bẹ́ẹ̀ ohun awo ni. àfàrọ̀ àfàjá tó bá ti di àfàjá tán kó lórí ó dorí ẹ̀ mú ni nítorí pé idà ń jò wèrè ìgbà tí eṣinṣin ń jẹ légbò ẹ ò rí i nígbà tí èmi wá fẹ́ máa wá jẹ ṣinṣin tiẹ̀ ẹ wá pe àfàró. fagbamila ohun kan la gbé ké ohun kan la lùkò fọ odídẹrẹ́ nìkan ní ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. odídẹrẹ́ yín wo ẹ kú onídìí ìdò èrè ọmọdé ni ẹ wo ẹ rèé wí fún ọ̀kadùnmádé pé mi fagbamila n ó fi àfin lògbòlògbò bó bá ṣe ṣe n ó bọ̀ sí àárín ìlú. fagbamila inú bíbí ò gbọ́dọ̀ fi ṣẹ́ràn o bẹ́ẹ̀ ni ẹ̀dọ̀ fùfù ò gbọ́dọ̀ bẹ̀ ọ́ lọ́wẹ̀ ó dorí adẹ́tò àbíwá pẹ̀lẹ́ fágbàmílà ṣe sùúrù. nínú nínú ìnùnú ti bí ni wá oyè ò tẹsẹ̀ kọ́yàn bọ̀rọ̀bọ̀rọ̀ ìbínú ò dá kankan sùúrù bàbá wa àgbà tó bá ti ní sùúrù ohun gbogbo lóní ó dífá fún bàbá Ọ̀rúnmìlà níjọ́ tí ń sawórè wá àtẹ tí ó mú sùúrù lẹ́rú wálé. jẹ̀bùrẹ́. bẹ́ẹ̀ni jẹ̀bùrẹ́. olùgbẹ́bẹ̀ ni. àfọ́. Hmm bẹ́ẹ̀ bá wí wọn ò ní gbọ́ bẹ́ẹ̀ ni ẹ wò ó bẹ́ẹ̀ bá délé rè wí fún Ọ̀kándùnmáde ẹ ní èmi Fágbàmílà n ó fi ṣẹ̀sí nílé aróko tí oko wá wòran rẹ̀ nílé nítorí pé ó ti sọ ògùn náà kan ṣoṣo mi sí omi. Fágbàmílà síbẹ̀síbẹ̀ ó máa jẹ èbùrẹ́ ni. bẹ́ẹ̀ni. òótọ́ a mọ̀ wípé ohun tí kábíyèsí ṣe ò dáa. bẹ́ẹ̀ni. àmọ́ orí bíbẹ́ kọ́ lògùn fífọ́. òkú ò ní hó ruru ká wá ruru o.

tèmi àyànfẹ́ ọkàn mi. ẹ bá mi wá. ó ní tèmi àyànfẹ́ ọkàn mi. ẹ bá mi wá. Mm, mm. fábọn kí ni tó ń ṣẹlẹ̀. ẹ ah, ayé tiẹ̀ sọmọ ọ̀dọ̀ àgbà. ǹlẹ́ ọmọ babaláwo ṣáà mọ nǹkan tó ṣe. kò burú ọbọ níkẹ. ó. Oh mo fi ìgbín àti ìkòkò ìwé àwa méjèèjì ṣé mọ̀ pé ńgbà tí ìgbín ń dá wà tá àti ìfi ìkòkò dé mọ́lẹ̀ ń ṣe ni ọmọ ẹranko yan kiri àmọ́ bí mo ṣe fi ìkòkò dé mọ́lẹ̀ bámúbámú mo gbà lọ́wọ́ tútù nù èmi ni kòkò ìwọ ni ìgbín kò dìgbà tí mo bá ṣẹ̀ ṣe múlẹ̀ fún ọ. èmi ò gbà ọ́ ohun tí mo fẹ́ kó ṣe ni kó ṣe. ó dáa o kí ló fẹ́ ìyàwó alárédè. ṣe búra fún mi búra fún mi pé ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà búra fún mi pé ìgbé rẹ ò ní wájú kó gbàgbé karahun rẹ̀ sílẹ̀ búra fún mi pé ikú nìkan ló ń gbaṣọ lára ewúrẹ́ ikú nìkan ló ń pín olólùfẹ́ méjì níyà tí kú bá dé àjọ ń lọ ni. Bobonike. Mo ṣèbúra fún ọ níwájú aṣẹ̀dá àwa méjèèjì wípé. eléyìí ò lè bó nílé jẹ kó bó nílé mu kó má jọjọ kú kó yẹrí. ọkọ mi dákun ọkọ mi kẹ ṣàánú mi. ẹ fi mí lè jẹ mọ bá tèmi lọ àbí ọjọ́ mọ orin ìrìn àjò kó pàṣẹ kọ́lọ́kọ́lọ́ ṣẹ́yìn bíi ibi tí fẹ́fún mi bá rè ajá ń lọ ní o. Ah, irọ́ ló pa ṣé o mi ah, dákun ń para o. o ní para rẹ. àwọn fílẹ̀ ẹgbẹ́ mi o. àwọn fílẹ̀ jẹ́ ah, ọmọ bó ní ike. ṣé àwọn ẹgbẹ́ ń gbà. kò rí gbà ní. àní ẹ fi sílẹ̀. ṣé gbà ọmọ bó ní ike. àní ẹ mi lọ́rùn. ọlọ́gbọ̀nà rẹ. ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ̀ ń pàrọwà funfun pé kọ́kọ́ má para rẹ̀ ẹjọ́ para ẹ̀ wọ́n wọ́n bí nǹkan bá torí ọkọ̀ ikú ìgbà ọkùnrin ní ọkọ̀já mi wọ́n bá bò mọ́lẹ̀ sí. Ah! mo nífẹ̀ẹ́ rẹ mo ní ọmọ jóná mọ́lẹ̀ bọ́ ọ bá jóná mọ́lẹ̀ kò sí àrà tí mi ọ̀kọ́dùnmadé yóò fi eérú rẹ̀ dá. tọkọ dùn mí ni pé tààrẹ mọ tó kú àmọ́. torí mo ti pa ẹni tó tù rẹ̀ pa mí lọ́mọ. mo ti gbà mo sì ti gbà. kárí ọkọ ti ṣèlú sí i. àmọ́ n ó fòdìdí ẹni sọ̀rọ̀ àjìjà mi ọmọ bíníkẹ hmm? dákun ọ̀rọ̀ rẹ ń òye wa mo ní wọn ò fi odidi ẹni sọ̀rọ̀ àjíjà mi torí omi tẹ́rẹrẹ bí ojú ọ̀run ọ̀sán mílẹ̀gbẹ̀ bí ilẹ̀ ìkòkò tó bá ti fọ́mọ̀ òtún wúlò mọ́ ẹ tẹ̀lé mi lọ gbàgede kálọ̀rì ìṣeré pa. ọmọ bónìkẹ bí ibò ọmọ bónìkẹ bí ibò ọmọ bónìkẹ. ọyàn ẹja lọ gbàgede kò fẹ́ kò lọ kò lọ sánú kò lọ kò lọ kò lọ kò lọ sánú kò lọ kò lọ kò lọ kò lọ kò lọ ọ̀la yóò tún lè wọ ẹ̀mí mú orí burú ni. wọ́n ní ń wá jòyè àfọwọ́fà kúrò mo gbé kòlòkòlò sọ́rùn kòlòkòlò mo gbé kòlòkòlò sọ́rùn kòlòkòlò àní mo gbé kòlòkòlò sọ́rùn kòlòkòlò kéré o àwọn ara tí mò ń tà bẹ́ẹ̀ bá ara tí mò ń tà yóò dogun yóò dọ́gbọ́n torí pé àwọn ibà rìbá ti wà láàfin tó ń ké kábíyèsí gbàǹjo ah. kábíyèsí o wọ́n yí kóòtù wọ́n yí kóòtù kábíyèsí. ọdẹ yóò fọ mi sára yín yá ẹni gbé bàbá ọdẹ. kábíyèsí kábíyèsí ilẹ̀ filẹ̀ ẹ̀filẹ̀ kábíyèsí sórí kan kábíyèsí mọ́lẹ̀ filẹ̀ ẹ̀filẹ̀ ẹ̀filẹ̀ ẹ̀filẹ̀ ẹ̀filẹ̀ ẹ̀filẹ̀ ẹ̀filẹ̀ kábíyèsí kábíyèsí o mọ́lẹ̀ filẹ̀ yẹn gbé ẹsẹ̀ alájọ bọba ẹsẹ̀ mo ní ẹsẹ̀ mo ní ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀. kábíyèsí sọ́ọ̀rí wọn sọ́ọ̀rí wọn. ọjà sílẹ̀ mo ní ẹsẹ̀. gbé dáadáa gbé dáadáa ọjà sílẹ̀ ọjà sílẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ mo ní ẹsẹ̀. ẹ má jọ Ládélé. Sáyọ̀ ló ń ka wọn. Ah, Táyọ̀ fún mi. Ìwọ ìwọ ńlẹ̀ yìí. Oh. Ah, ah. Sáyọ̀ ló ń ka wọn. Kí ni mo rújú bọ̀? Yóò rújú náà ni. Kí ni rújú? Ládélé. Eh? Ládélé. Eh? Ṣé torí ẹyọ kan tó ṣẹ̀ṣẹ̀ eh, pa? Bẹ́ẹ̀ ni. Òpè ní pe ní òpè ní pejì uh-huh. òpè tí ó pẹ̀ta kò sí. Nífi yẹ pé èmi Ládélé ti pe ní mo ti pèjì yín sì tún pàkẹta n tí ò yí. kò burú kò burú kò burú kò burú. ọ̀rọ̀ ẹ ti ẹ̀ pọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ pọ̀. <laughs> ìwọ kọ̀tán. àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. Ah. bí dúdú ni bí funfun ni kò sẹ́ni tó ti. ọwọ́ tó wá gbé wá ìbá fẹ́ lè díẹ̀. ń yíwọ̀ kí owó mbọ. o dun o dun ti n kú. jẹmọ robi. ẹ robi wa tá a bá fòbi yọ lọlẹ yóò ti yọ yóò tètè bọ tá à ń sọ yìí. robi ah. kí ni owó dà. n bọ jẹ mọlógbó. pàǹgbówó mi lọ rẹ. yóò fún ọ lówó rẹ jálẹ mọ báwọn. Ah, ah. ìyá àṣàbí ìyá àṣàbí olóyò ẹ̀ẹ́mẹ́ lọ́nà mo wá jẹ mo jẹ owó obì lọ́dọ̀ rẹ tẹnu ẹ̀ wá fi ré báwọn. òun lẹ̀ wo bi tó ń wò. yóò dá fún ọ. alẹ́ ọ̀rẹ́ yọ wọ́ ni wọ́ ni gangan ni o gbé. má wọ ní tiẹ̀. kò rí nàmọ́. o fún ọ lọ́rọ́gbó jẹ. kò lè jẹ tí n bá tún fún lọ́rọ́gbó jẹ yóò lọ́rọ́gbó tí mo fún òjẹ lọ́jẹ nù. <laughs> ìgbọ́dọ̀ fún jẹ. Ah. Ah. kò yé mọ́. Ah, olùtú pápátá o. Táyọ̀ mọ obi ti ń gbọ̀n. ẹ gbọ́ kí ní ìfẹ́ fa kéèké. ọ̀pẹ uh-uh. owó kò yé mọ́ o. kọ́kọ́dọ̀ lè yé yín kọ̀dá nǹkan mọ̀ wọ́n fẹ́ kún ni jẹ́ fún láyò kan eléyìí ti kún okun méjì. tú yìí ká fún un tú yìí ká fún kọ́ ta rékọjá sọ̀hún. wá o kọjú mọ́ o. kí ló dé. ìwọ kò mọ bàtà yo. kí ni tiọ. wọ́n gbére lọ́jà yẹn ẹ̀gbọ́n mi ọ̀kẹ́ o. o. láti ìgbà tá a ti dìgbẹ́ dé ajá yìí ló ti ń dàdúgbò láàmú o àfàìmọ̀ kó má ti ìyá àdìgbò lugi. Hmm. ajá ti ya dìgbò lugi láti ìgbà tá a ti ti gbẹ́. Oh. Ah, Eléyìí sọmọ pé òpònú ètò yọ ni ònú rè ké tàtẹ afọjú èsì tayò. ọkẹ wo sọmọ pé yẹyẹ a máa dùn mí mhm. bí yẹyẹ bí yẹyẹ sì ní dún eégún alákìsà o mọ fi mi ṣe yẹyẹ mọ. mọ̀ mọ̀ wọ́n wá ṣe sùúrù. mọ fi mi ṣe yẹyẹ. ọ̀dà dùbá ni mi ò tayò mọ́ ń kọ́ ah. kí ló ṣe sí. ládélé ṣe sùúrù ṣe sùúrù. Ah, ah. n kò mọ̀ pé òun ò máa yóò ta kí ló wá ṣe níbi. ó wà ẹ̀sà fún ilẹ̀. ó dáa bó bá fẹ́ kí mọ́ ń tayò yìí lọ mú ajá rẹ kúrò ní àyìn. kan. ajá rẹ ti ń ranjú mọ́ mi o ní mú kúrò ní àyìn. tó bá rẹ̀ ní ká ló rẹ̀ ní èwo ní àmọ́ gbọ́dọ̀ ká tún tù tó bá rẹ̀ ní ká ló rẹ̀ ní ọ̀gbọ́. àjànú mọ̀ má lọ. lọ so mọ́lẹ̀ ní ìdí kò fi ẹgbẹ́ kan bẹ́ẹ̀ kò yọ nǹkan kò yá di gbòǹdò tó ṣeré ajá rẹ sì ìrànjú mọ mi ìrànjú mọ mi ìrànjú mọ mi. ọmọ ọmọjà rẹ lọ filẹ tayo tayo. n ṣe àǹfin mi sí yẹyẹ ọ̀dà mi ò ta mọ́ mi ò tayo mọ́ ah, ṣé mo pé iye máa dùn ọ ni. ẹ ẹ filẹ o ẹ eh, filẹ o ọ wọlá díẹ̀ díẹ̀ tọ bàtà yóò máa délẹ. wo wo wo wo bá ń gbowó òbí mi o bá ń gbowó òbí mi o tó bínú lẹ o wọ́n gbowó òbí mi lọ́rẹ́. kí ni wọ́n wí. mo ti ní kọ́ wọn mọ̀ ọ́ robi àyàn tó mọ̀ tayo mọ́ mo ti ní jọba robi wọn mọ pọ ni. àzọrẹ sílálẹ ẹ wọ bọ bẹ má jà yẹ kọ́ má jà yẹ sílẹ̀. ní sòrò má dàyàn bọ o. àní o bọ bẹ́ẹ̀. ìjọba bẹ́ẹ̀ bọ́ da sí i tá a lajà ta lè tó n sọ. kò yé mi bẹ́ẹ̀ méjèèjì. bọ́ọ̀yì ládélé. ẹ mọ fi mi sí yẹ̀yẹ́ mọ́ o. ládélé. ẹ dẹ́kun ẹ mọ fi mi sí yẹ̀yẹ́ mọ́ o. ládélé yẹ̀yẹ́ máa dùn mí o. má sọkún. ṣé ìbínú pé o pẹ́ mi díẹ̀. Ah, ìbínú wẹ̀. ẹ má bínú. máa wo lẹ́yìn. ẹgbọ́n ń bo la tún rè lónìí. ọ̀dọ́ fágbàmílà ni kí ló tún dé o. ẹ àníkàtú lọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àbí bá ó ṣe dákẹ́tà máa wò rèé tí ìlú máa túmọ̀ wa lórí ìjà yìí mà ti ń diṣu atayanyan ó mà ti ń di tìjà àgbà méjì bẹ́ẹ̀ ibi tí erin méjì bá ti ń jà koríko bẹ̀ mà ní faragbà ẹ bá má jẹ́ kí ìlú yìí túmọ̀ wa lórí. ìjà àgbà méjì ní sí ìtúlù. bẹ́ẹ̀ ni o. bàbá wo Ifákúnlé mò ń jẹ́ bàbá Ifágbèmí mò ń jẹ́ yín. tó bá ṣe pé tèmi bá ni èmi ìbá ní ká yé dára wa láàmú bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n náà kí ni Fágbàmílà tí ì ṣe ní ìsìn tó burú o ẹ̀gbọ́n náà ṣe ń tí kábíyèsí ṣe fún Fágbàmílà ṣó dáa. ẹ a mọ̀ pé kò dáa. kò dáa èèyàn wo ṣunṣun ògùn náà ológun náà kan ṣoṣo sọ omi mm, mm. tí ò sì sí mi mm. ìbá ṣèmi fáyemí ni ìgbà ìbá fọ àwo ìbá fàyà ọ̀rọ̀ burúkú ìbá tẹnu ìbọn bóde èmi ah, pàmí nǹkan ó ní pàṣẹ ojú náà ah, para wọn ẹjẹ ah. wọn para wọn dànù fàyẹmí ẹ má jẹ́ ẹ jẹ́ àṣe bẹ́ẹ̀ àdóró yaró kì í jẹ́ kóró tán ọmọ wípé awo alátúnṣe ni awo bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí mo wá fẹ́ kó o ni wípé a máa wòran ràn ọgbọ́n bí odùfá kan ṣe wí ni hmm. ó ní gbódógbódó gbódó fún mi kí n ró sọ hmm. ọba gbódó rù mí kí n gbá làpàrú mọ́ rẹ hmm. wọn nígbà oró ìfọ́ òsùn ó dì wọ́n gbọ́dọ̀ tẹ̀ ṣé mi ṣe ọ́ adìyẹ dà mí lóògùn ni mo fọ́ lẹ́yìn ó dífá fún ọ̀wọ́n rìn tí ó so ògbè ògbè ó sọ wọ́n rìn san náà ló dífá fún wọn lè jèrò ẹ̀yìn lóró mọ̀ lọ ẹ̀yìn ló lọ ẹ̀ bá já lọ bá fágbàmílà kọ́ jẹ̀bù rẹ̀ gbọ́ ká tún lọ bá lẹ́lẹ́ẹ̀kì ló ní mi ń sọ. iye ìgbà tó bá gbà náà ni. Hmm. ju gbogbo ẹ lọ kí ni tí ká ṣe báyìí. ah ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ àyà ti bẹ́lẹ̀ báyìí ó bẹ́ aré ni. ó bẹ́ aré. ẹ wá já lọ. ọ̀dà àṣetán ló ní ìyè. wọ́n gbà là ó ní n ò rí mo sì rí ó ní wọ́n ṣẹ̀sín lóde ilẹ̀ yìí mo sì ṣẹ̀sín ó ní wọ́n ṣẹ̀sín gbogbo ara ọkọ̀ gbọ́ èmi mi ọ̀kàndùnmádé ọba ti bẹ́ni lórí láì yọ̀dà lákọ̀ fèmi ṣẹ̀sìn láàrin ìlú tí gbogbo ìlú òní gbàgbé láì. ẹ̀yin kábíyèsí mo dé wọn ní ẹ fẹ́ rí mi iṣẹ́ wo lẹ fẹ́ bẹ̀ mí o. o ṣé mo dúpẹ́ o oníṣẹ́ rẹ jẹ́ ọlọ́gbàṣọlà lára mi ò sì gbàṣọlà lára mi ọlọ́gbàṣọ òṣìwọ̀ mi ò sì gbàṣọ òṣìwọ̀ mi olóṣòyàn gan mọ́ mi ń dìgún àwàdà láwàdà fẹ́ di ẹ̀. ẹ wò ó kábíyèsí ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ǹtẹ́ ẹ bá fẹ́ wí ni kẹ́ ẹ wí nítorí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi lé o. ó ṣe mo ní ń dúpẹ́ lọ́wọ́ rẹ ni fọmọ mi ọmọ bóníkẹ́ tó fi gánagáná kan. Gana àṣà máa dùn yàn ó dùn ọ́ ìwọ ti gbàgbé òwe àwọn baba ńlá wa ni wọ́n ní ká tó dọ́mọ ẹyẹ lóró ó yẹ ká fi sírù ara ẹni wòmí fìrífìrí lọ sí rí òkodoro sì ń bọ̀ èmi fágbàmí là mọ wí bẹ́ẹ̀. kúrò gbá lẹ́nu ẹ̀ èmi ló sọ̀rọ̀ fatafata sí i àyà máa kọ́ ọ o èmi. bien. Cabeza. Cabeza. Ajá. Cabeza. Emi ti mo le ni ore le omo dele mo le ni ore ajo ma daju. Mo le ni o tori roko dori oro. Mo ro pe o de bi o wa tu ba ni pe ki n fori jin o aso o wa ni. O ogunwa ogun wa. O da yi o gbodo wo bo nle ẹ̀jẹ̀ rẹ ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ láàárọ̀ la. wo kò sí babalá babo onítọ̀hún nílùú tí wọ́n gbé forí mi sọlẹ̀ sí eré mọ ìrìn wá kì í ṣe ẹsẹ̀ wò mí kí n ti kó ọkọ rẹ ọ̀kan dùn má dé àbí kìlọ̀ ń jẹ́ ibi iná bá gbé ń ju èmi rẹ̀ ni kò jẹ́ ká rí fọwọ́ mú. àjòjì ni wọn lóde lẹ́yìn àwọn bàbá tiwa ló sọ yín dọmọ kóró gbá lẹ́nu ẹ̀. èmi bẹ́ẹ̀ ni ìwọ ọ̀kánùmádé n ó sọ fún ọ wípé àwọn àgbàfẹ̀ àwọn ni wọ́n gbé gòkòdé mọ́lẹ̀ kó tó di ẹ bọ́ra ọkàn kìsà nìyọ èmi là mọ wí bẹ́ẹ̀. kábíyèsí ẹ sọ ẹ sọ. ẹ sọ. Hmm. ọ̀sán já ọ̀run dọ̀pá okùn já ìdìdì ọwọ́ àkàǹtàpó ti jákùn ó dọ̀gọ́. Hmm. iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olómùlọ̀tún ọlọ́kan ló sì àárín ọpọ́n níta ọ̀run bọ́ bá ti rí ni ó wí wọ́n fi bí péré mọ́ fi re pé bí mọ́ fò lòlò fọ́hùn wàá lò géré ta ọmọ náà jókòó mọ́jẹ́ rún ọmọ náà jókòó mọ́jẹ́ lùjù ọmọ ejò méjì tí ń jà rámpátá rámpátá lórí eréwé. Hmm. oyè ọ̀sán àrà kùrukùru ò dá mọ̀nàmọ̀nà aṣọ àparò lágbé lórí kágbẹ́ rẹ̀ ó sì lágbé lórí sánsánsán ó ní fáfọ́lọ́fin tí ń run tẹ́ ànáṣẹ́ aya rẹ̀ ń sọ̀gùn gbàrùn ọ̀kàn bí ọmọ rẹ̀ ràrùn ọ̀rìn gédé ifá ní ké dúdú gba dúdú ké funfun ó sì gba funfun ké pupa ó gba pupa káláyìn rẹ̀ ó wá gbà yìnrín ọ̀bá mọ̀mọ̀ kókó ọ̀kárùn-ún kan lọ́wọ́ abárapẹ̀tù. abárapẹ̀tù ọba màmá kókó ọ̀karùn ó máa lọ àbárapẹ̀tù. Hmm. ẹ̀yin àwo kí ni ẹ má mi kàn sí báyìí ṣé ifá yín ó gbéwúrẹ́ ni ká wá ewúrẹ́ wá bí ó bá sì gba àgùntàn bọ̀lọ̀jọ̀ ká wá àgùntàn bọ̀lọ̀jọ̀ tí ó bá gba odidi ẹni èmi kìíní yẹn wà àbí ṣé ẹ fẹ́ kí ọmọbóníkẹ́ wà lórí àìsàn gbárin ni láti bí òṣùpá mẹ́ta. kábíyèsí ifá balẹ̀ ifá sì fọhùn ifá yan ohun ẹbọ ifá ní ká tọ́jú igba ọlọ́mọrí mẹ́ta. a bu omi sínú igbá mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ewé àtò. a mú ewé àtò tó wà nínú igbá alákọ̀ọ́kọ́. a fi nu ọmọ bòńkẹ́ lórí yíká ọrùn dé igbá àyà apá ọ̀tún àtàpá òsì. a afewe isile afọwọ a bu omi nínú igbákejì sí i lẹ́nu a tún mú ewé àtò nínú igbá kẹta a fi nu ọmọ bòǹkẹ́ láti orúnkún dé àtẹlẹsẹ̀ ọ̀tún àti òsì ọdẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wàá gbé igbá yìí lọ sí oríta mẹ́ta láì wẹ̀yìn. wọ́n fi ẹsẹ̀ fọ́ igbá yìí wọ́n sì máa padà bọ̀ wálé wọn ò gbọ́dọ̀ wẹ̀yìn o. àríkẹ́ mm-hmm. ọ̀yájú kọ́ mu àgbo rẹ̀. sọmọdé ọmọ àbíkọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ara rẹ̀ ó yá ọgbọ́ lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ẹyẹ ìgbórí ìtẹ́ rẹ̀ kó sókùnrùn pé ọrún ọ̀ǹdè lágbára lọ́wọ́ ọ̀fà ah, dandan ni kó dìde. n tí mo ní káwọn ọmọ ìgbé kaná. baálé mi hmm? ẹ dúró mo fẹ́ tọrọ kinní kan lọ́wọ́ yín mo sì fẹ́ ká jẹ́jẹ́ fún mi pé ẹ fún mi. parí ìkẹ́ <laughs> èmi ni tó béèrè lọ́wọ́ mi tí n ò ní fún ọ gbogbo n tó bá fẹ́ ni ọ béèrè mo fi fábúra fún ọ mo fún ọ. <coughs> bàbá fábùnmi ẹ̀rọ páwọn àgbàmọ́ pòwe pé ó ní bọ́ọ̀dì òdù ní ìgbẹ́ nílùú rí gbowó bá sí lọ́wọ́ kò mọ̀ sọ́mọ tálákà tí ó ròde ẹ̀ mú un. balẹ̀ mi gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ẹ̀yin mẹ́rin lòpọ̀ olé arẹrù mọ́sọ̀. So. tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú wa imú <coughs> baálé mi bí kan bá yẹ gẹ̀rẹ́ ń bẹ̀ ògiri ti lanú ni ó di kálámù ọmọ kòwò bàbá fábùnmi mo fẹ́ kẹ́ ẹ dákun kẹ́ ẹ torí àrọ́mọdọ́mọ torí àrọ́mọdọ́mọ àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn wọ ọ̀la ni. àwọn ọmọ ọ̀hún wá dà. Ah, hmm. balẹ̀ mi ẹ̀yin lẹ́ ń rò bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ nínú olódùmarè ilẹ̀ àánú olódùmarè kì í ilé ọkùnrin sì sú. ẹ wò baálé mi èmi mọ̀ pọ́nmọ ní òjẹsẹ̀ wa o gbogbo wàhálà tá a ti ayé wa ṣe ọmọ ní òjẹsẹ̀ wa baálé mi ẹ dákun ẹ dákun o. parí ìkẹ́ wàá rí ìkẹ́. bó bá ṣọ mẹ́. ìyá mọ́bóníkẹ́ kábíyèsí ọ̀rọ̀ tí mo pè ọ́ sí kì í sọ̀rọ̀ obìnrin àmọ́ ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ kó gbọ́ ń pa rẹ̀ torí ẹ̀ mo ṣe pé ìyàwó rẹ àti mọ́bóníkẹ́ pé kí wọ́n wà ń kalẹ̀ àbẹ́ gbọ́ ṣe rí ẹ̀ńtà bàbá sọ̀rọ̀ tí ó gbọ́ lójúlójú báyìí ni wo ni ṣé ẹ̀yin ò rí i pé àìsàn ọmọbóníkẹ́ yìí ó ti ń di fòníkúfọ̀láǹdè ni. kàbíyèsí èmi náà rí bẹ́ẹ̀ àmọ́ bí fágbàmílà pé kò sí wàhálà kankan láàrin ẹ̀yin àtòun mọ́ àwọn aráàlú náà sì ti rí i pé kò sí rògbòdìyàn kankan mọ́ kí wàá ló tún lè máa fà á. kò yé mi náà o àmọ́ fágbàmílà lè máa dáná lábẹ́ ẹ̀ àbí kó sì jẹ́ pé ọmọ tí a gan ní ń dàbí ọgbọ́n. ẹ̀yin kábíyèsí tó bá rí báwọn kí wàá lè rògbà yín lórí ọ̀rọ̀ yìí. mo ti ń rò pé n ó fi ọmọ Bóníkẹ́ lọ́kọ nídàálẹ̀ n ò sì ní gbà kọ́ bọ̀ bóyá tó bá dọ̀hún tán yóò pe àrò àtọ̀dọ̀fin inú rẹ̀ yóò bá wọn sọ̀rọ̀ yóò wá ṣèṣe ọmọ ọba. kábíyèsí ẹ dákun ṣé mo lè sọ lérí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀. àṣẹ ni n ò dá lábàá bí mo ṣe ṣe nǹkan mi nù. àyà. olórí bàbá mi mọ̀ ní òun lọ fi mí tọrẹ nù. ṣé pé kábíyèsí ò mọ̀rọ̀ yìí kéke kò bójú mu o àṣé bàbá náà tún bá wọn lọ́wọ́ nínú ká máa fọmọ fọ́kọ. Ah. ẹ àdáńkó ṣe báyìí bíbù ẹ̀yin àwẹ̀rẹ̀ ọmọ ló sàn jọjọ àwẹ̀ lọ àbí kọ́ ọmọbìnrin kan kó sá kúrò nílé. Ah. ẹ ó dòfo onílé òfò alẹ́jọ́ nù. Ah, sá lọ bí ibo o ibo lọ́wọ́jà irin kábíyèsí òde ọ̀kánjúmádé adélé tejiteji mọ̀ ni. Hmm, kábíyèsí o ikú ikú bàbá yèyé mo jùrò hmm, mo jùrò. ẹ wo ẹ̀yìn ọ̀rẹ́ mi kò sọ̀rọ̀ nbí sísá lọ kankan o kélédú ọkọ wa mọ̀ ṣe nìkan ló kù ah, àmọ́ ṣá o ihun tí bàbá fẹ́ fọ̀rẹ́ wa ṣeun ó kù díẹ̀ káàtó o ah, wọ́n fẹ́ ìtọrọ. ẹ̀yin ọ̀rẹ́ mi boko ò jìnnà ilá kì í kó ṣebí wọ́n ní inú ni kinní ẹyẹ ń gbé ọmọ tó bá níyà òun ò ní sùn òun náà ò ní fojú ba ọrùn ẹ fi kábíyèsí lẹ̀ ẹ jẹ́ kó sọ mí dohun ọ̀sìn síbi tó wù ẹ wò ìtìjú ò ní jẹ́ kó sùn níbi tí màá ba ojú rẹ̀ dé ṣe bó fẹ́ yẹ̀yẹ́ ara wọn ni wọ́n sì rí yẹ̀yẹ́ àbẹ́yìn ti ríbi tí ayaba àbí ayagbajúmọ̀ láàrin ìlú ti ń tọ̀ lé ẹ eléyìí ò mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀rùn ọ̀rọ̀ àgbà kan wípé àṣàgbọ́mọ adìyẹ adìyẹ wá fò sókè bẹ́ẹ̀ tí ó jà nígbà tí àṣàmàdé ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ní kí ni olówó rẹ̀ ṣe ó ló fò sókè ní bẹ́ẹ̀ tí ó bóhun jà wọ́n ní ẹ̀ẹ́n ó ti ṣe tí ó ṣe àṣàbáfògìrì ó lọ gbọ́mọ pẹ́pẹ́yẹ nígbà tó dáhùn àwọn èèyàn rẹ̀ wọ́n ní kí ló ṣe ó níṣe ló ń wò bọ̀ ọ́ báyìí wọ́n bá ní kó tètè dá padà torí pé kí ni kò lè pé àwọn nǹkan tí màá ṣe inú mi ló wà ẹ̀yin ṣàfi kábíyèsí lẹ̀. Ah, mo jẹ́rìí rẹ ọ̀rẹ́ mi. Ah. ọmọdé kojú bá o ọmọdé àtẹ bá o. méje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi ń lọ bá pa ọba ò ní pa mí ọba ó gbà mí láàánú ọ̀kánùmádé o kárasọ̀lá ọba iná kékeré ò ṣeé gbélé para ẹ̀ wá wọba àkekèé ò ṣeé dìtàn náà bá bá yọdé èjì ìpẹ̀tẹ́tọ̀ ò ṣeé mu níbà kí n dáyà oníṣègòtò pẹ́ńpẹ́ tí ìṣẹlẹ̀wò ètùrí yẹriyẹ kí ni ó ṣe kí ni ó ṣe erin ṣe bẹ́ẹ̀ ó yà so àjànàkú ṣe bẹ́ẹ̀ sùn bàbá yín ṣe bẹ́ẹ̀ ó dìjí ó ṣe tán inú ń bí bàbá wọn ó ṣe kẹ̀kẹ́ di bàbá àgbàlagbà ẹ bá mi ṣe kábíyèsí fún gbogbo ọba lẹ́ẹ̀kan ṣoṣo o. olùpọ̀ ọ̀lẹ́ ìlú mo lé tẹ́tẹ́ mo mú mo falala jóye mọ̀ jẹ́ òpèrè ọwọ́ kan òwe òpèrè ọwọ́ kan ẹ̀gúsí ó ti tọ́ ya jẹ láàrọ̀ bá ń tá sí o olùpọ̀ ṣe jẹ. kẹ́kẹ́ pa kẹ́sẹ̀ ọmọ ọmọ lẹ́ ń bọ̀. ẹ ṣeun ẹ ṣeun. kábíyèsí o. ẹ̀yin gbogbo ìlú mòye mo kí yín o. kábíyèsí. ẹ a ṣe ọdún ọdún yìí a ṣe tẹ̀mí ìtọ́ ayẹtọ́mọ o. ẹ ṣé mo dúpẹ́ o. kábíyèsí o mm. kábíyèsí o mm. ikú tí pọmọtọmọ gbọ́dọ̀ gbé àrùn tí sọmọtọmọ gbọ́dọ̀ jówèrè ẹ̀kún ti gbọ́mọ lẹ́sẹ̀ lọ́nà odò tí wọ́n gbọ́dọ̀ fàyọ kábíyèsí o hmm. ìgbọ́dún ọdún kan ni o ẹ̀mí yóò sẹ́ mi kábíyèsí gbogbo òlú tó yí wa ká pátápátá gbogbo wọn ti mẹ́bùn wá o kódà ẹ̀bùn wọn jọjú. ẹ mọ̀ ṣe mo mọ̀ dúpẹ́ ooo kábíyèsí àdélébáre kábíyèsí àrìnàkóre àkóyábí o ẹ ṣeun. àmọ́ ẹ̀bùn kan ṣe pàtàkì tó ṣe kókó tẹ́pẹ́ dẹ́yìn bá fi rẹ́ẹ̀bù bẹ́ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ pé yẹn fọ́ borí ọlọ́run mọ́lẹ̀ ni ẹ̀bùn dẹ́yìn gbọ́dọ̀ fi yan gan ni torí ẹ̀bùn ń àyà, ẹ̀bùn tí ń mí <laughs> torí pé ọmọ dẹ́yìn ọba náà tí ó dẹjọ́ kéèyàn bẹ́ẹ̀ kan náà mọ̀ ń pa ẹ̀bùn pàtàkì tí mò ń sọ yìí kábíyèsí ọba ọ̀kadùnmọ́dé àni wọ́n mú ẹ̀bùn náà wá àwọn àgbà sì bọ̀ wọ́n ní ẹlò oníkànlá ní gbọ́pọ̀n òun ń wàá fi àsìkò é pé ọba aláyéwà náà kí wọ́n wá ṣàlàyé ìdí pàtàkì tí wọ́n fi mú ẹ̀bùn pàtàkì wá sí ìlú pàtàkì fún ọba pàtàkì ní àsìkò pàtàkì nínú àjọ̀dún pàtàkì. Eh, kábíyèsí ọba aládé ńlá inú mi dùn pé ayẹyẹ òní ó ṣojú mi ìtàn ni ó sì máa jẹ́ fún àwọn àrọ́mọdọ́mọ mi pé ìlú ajé ṣe ayẹyẹ báyìí fún ọba wa aládé ńlá mo sì sọ̀rọ̀ ah! <laughs> kábíyèsí ẹ̀bùn tí mo mú wọ̀ n kò pọ̀ ẹ bá fọwọ́ bá bẹ́ẹ̀ ni ẹ̀bùn ọ̀hún rèé. kúlẹ̀ <laughs> ẹ bá a fọwọ́ bá o. kábíyèsí ni o sì ju òkè orí adé fẹ́ wojú ẹ. ọbọ kan dùn má dé. kábíyèsí o mo mọ̀ yí pé àròkù ńlá ló fi ẹ̀bùn ẹ̀yìn ló fi pa fún mi. Hmm. kábíyèsí o. èmi náà wà jọ ọ lójú. kábíyèsí o. ẹ ó rọ̀wọ́ èmi náà. kábíyèsí. Hmm. o ṣeun. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. Cabeceou. kábíyèsí ọwọ́ tọ́ ni mọ́wọ́ tọ̀ wá ẹ̀bùn tẹ́ fún ẹ̀bùn abẹ̀mí ó tóbi lójú kábíyèsí. ẹ rí i pé nígbà kábíyèsí fẹ́ máa dúpẹ́ nígbà kọ́ gbé ẹsẹ̀ jò báyìí mo ń wo ọwọ́ tẹ́ gbé ẹsẹ̀ jò pé. orí pé orí inú dídùn ni mo rí. ọmọdé yìí ó jà ah! kábíyèsí hmm? ẹ kú jíjẹ kú múmu o. Ah, ah, ah, ọ̀túnba lóye. ẹ kábíyèsí. ọ̀tún àjàgà jígì. ẹ̀yin bàbá máa kíkù náwó yìí. náwó níní. ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin ni àyà tó a lọ yìí tá a bá sì dé ìbàjẹ́ ńkọ́. <laughs> bàbá ló mi sí yín o. ṣé o sí nǹkan. a kò sábòrú kò sábúrú ìròyìn ayọ̀ ni a pé mo tẹ̀ fẹ́ sọ bí baba ṣe rán mi ni torí wọn ni pé ẹ̀rín ìwé ìsàlàyé fún mi wọn ní kí n máa jíṣẹ́ mi pé ǹjẹ́ lónìí pé àwọn àdùnkìrì ìdáfẹ́dẹ́ ṣe kí. àìbọ̀tún ni. ọ̀tún ẹ̀rín ìwé ìsàlàyé fún mi pé inú wọn dòde pé ǹjẹ́ ṣe lónìí inú àwọn dùn gidi gan o bójú òsì ní tẹ̀yìn náà o wọ́n ní kí n wá ṣàlàyé fún yín pé ọ̀tún lóde ni àwọn mú fún ìgbéyàwó àwọn o pé kẹ́ ẹ wá ránṣẹ́ sílùú yín arúgbó tí ò lè rìn kí ẹ fi agbẹ̀rẹ̀ wọn fi gbọ́n ọmọ agbébọ̀ wá hàn. ṣé ọ̀túnla ò wá yá jù àbí. àbẹ́ ìgbọ́ kábíyèsí sẹ́ni tẹ́mi rò lórí àárín ni wípé ṣé mọ̀ pé nílùú wambi ọba wa ẹ̀ẹ̀kan ní ríta lọ́dún ẹ sì rí pé ọba ilé ọba tuntun ni fúngbà àkọ́kọ́ jẹ́ ọkọ̀ ríta ọ̀túnla lọ́jọ́ òpè kábíyèsí wá wò wípé káwọn ṣe lónìbejì káwọn fi òkò kan kẹ́ méjì pé ọ̀tún lòdì táwọn ó rí ta yìí o kó jẹ́ pọ̀ tún lànà lànà àwọn ọmọ àwọn ìyàwó tuntun táwọn fẹ́ ọmọ àwọn ọ̀tún lànà wọ́n mọ eégún tí ń bẹ lábẹ́ aṣọ ó ti di ṣíṣe. èrò èrò ń kó. èyàn sì dá ó ti di ṣíṣe. ó ti di ṣíṣe. ọ̀rọ̀ wa tó kù bàbá ní pé tí ẹ bá ti fọwọ́ sí báyìí tẹ́ ẹ fẹsẹ̀ bọ́ báyìí wọ́n ní pé ilé ilé yín o títí ọ̀tún làwọn ẹ̀ níbi kankan tẹ́ ẹ lọ. ẹ awo bọ́ba bá ti ní dúró òun ó dúró. Ah, àti pé ìyín ilé ọ̀hún ilé òjòrò ọpọ mẹ́ẹ̀dì ẹ̀. ẹ ẹ dákun ẹ káwé nǹkan ọlọ́ba yẹn kọ́ran sí wa. Ah, ah, ìdí mẹ́lẹ̀ gan ìyẹn jú ẹ. ẹ ẹ gbọ́dọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu ẹ ti ń jẹ́ lójú yín. ẹ ọ̀lẹ́yọ̀ ọ̀tún tó ń gbà sí. ee eh, àlòkò lálẹ́ bàbá a ah, abalẹ̀ mú mi inú ma ló ń wò náà eh. dáadáa. ọ̀rọ̀ tún máa wọlé. Eh, ẹ káre ẹ káre ẹ káre ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o báyìí báyìí láà máa rí o a ní rí báyìí báyìí o gbogbo ọmọ ìlú ajé o tá a bá fi tẹlẹ́gàn sí oníyẹwà àbí ọ̀yẹ́wà tá a bá mú tẹlẹ́gàn kó oníyẹwà àbí ọ̀yẹ́wà. ẹ̀ẹ́dì nǹkan báyìí bí ṣé ẹ má tàn wá jẹ ṣé ká má tàn ra wa jẹ ṣé ẹ mọ̀ wípé tẹ́ẹ̀dà bá wà tó bá jó lórí ibú tó bá wọ̀ lú ajé yóò dé lórí rẹ̀ àbí òní dé lórí rẹ̀ ẹnu o èmi máa sọ èèyàn bíi tí n bá dé pé inú tèmi máa dùn pé lú ajé lóye ajé gbogbo yẹn nínú rẹ jẹ ìdùkọjọ pẹ̀lú kábíyèsí ẹ má bínú o <laughs> dọdọ àwọn àna wa wà mí bí wọn ṣe ń sọ̀rọ̀ wọn lè máa wò pé Ọlọ́run ti so yín pọ̀ mọ́ olóríire torí ìdọdà lórí ni pé olórí ibú èso ọ̀rọ̀ ire. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ní agbára Ọlọ́run àwa tẹ aṣọdún yìí láṣẹ tẹmí ìdáyàtọ̀ o ìgbà ilé wa yóò máa lé sí o ọ̀nà wo ní dàrú o ẹ dákun. mo fẹ́ bẹ̀bẹ̀ kí n nìkan fún gbogbo wa olóríire nìkan ni kò bá ń wórì fún kábíyèsí mi o. Ah. Ah. bó la ṣe ṣe yìí ọ̀dà ẹ̀yìn omi nìkan ni ẹ bá sẹ́yìn ọkọ̀ ẹ fi ẹ bá ń wórì fún kábíyèsí o. gọ̀sán òbí ń hàn yín ẹ̀yìn ọkọ̀ ẹ bá ń wórì fún kábíyèsí o. àdúpẹ́. Ah, ṣé rí tí àbá ní parọ́ tẹ̀ra wa jẹ ẹ má fẹ́ já mi ọbọ̀ ta ìlú ajé lọ́lọ́ ń gbé lọ́lọ́ ń sùn ibikíbi tí àyàn bá ti ń pa ń lọ sọ̀rọ̀ lọ ní padà ní ibi tó ń gbé la wà yìí rí bá wo mi ẹ rí i pé kábíyèsí ra fì báyìí fojú wò dáadáa rí bí apá ọ̀tún ah, àwọn èèyàn ò bí mo ṣe ń rí ẹ ní kí ní kíní láàrin tí ń ṣe mọ̀nàmọ̀nà ẹ rí Elédùmarè lọ́jọ́ kò bẹ́ẹ̀ <laughs> Elédùmarè lọ́jọ́ kò bẹ́ẹ̀ ọ̀rẹ́ ṣe kankan o apẹ̀ wà kábíyèsí o <laughs> ẹ̀yin ànáwádé wá láti lóòdì kejì ṣé ní ìjẹta pẹ́pẹ́yẹ pọnmọ ntí ẹlòmí ò rí rí ní ìjẹta ọ nílùú wa nílùú ajé àwọn èèyàn pin dé títí títí wọ́n dèrè bẹ́ẹ̀ ni ṣé nígbà tó dé àárín tí ẹnìkan ń bọ̀ báyìí gìjà gìjà gìjà ọkàn ni. ṣé ẹni bí ẹni ṣe dúró ẹ̀jọ̀ dúró báyìí ẹjọ̀ wa lanu báyìí ṣé ẹni bẹ́jọ̀ ṣe lanu báyìí ọkàn gbẹ́rin mi ní ṣé ẹni gbà tó gbé ẹni mi tán báyìí. ẹ kábíyèsí ó kábíyèsí ó ṣé nígbà tí ẹni dúró báyìí ọlọ́yún bẹ̀rẹ̀ kan ń bọ̀ ni ọlọ́yún bẹ̀rẹ̀ kan lanu báyìí ọkàn gbẹ́rin mi ní kábíyèsí ó bí n bá parọ́ ẹyẹ ìyẹn já mi ẹyẹ má sì já mi ọlọ́run ní ọjà ṣe rí ìkẹ́tọ́ ọ̀sẹ̀lẹ̀ tí n bá sọ fún yín pé nílùú ayédáwà yìí àwọn ìlú kan wà tẹ́ ẹ̀ fojú rí èmi mo rí níjẹta yìí ṣe rí ọba wọn ládòfo wọn ń pè é ọwọ́ wà lórí ẹṣin ẹṣin afẹ́fẹ́ ni àwọn èrò ìlú wọn tó wá tẹ̀lé lẹ́yìn atẹ́gùn ni wọ́n kàn ń dábọ̀ báyìí gẹ́rẹ́ gẹ́rẹ́ gẹ́rẹ́ gẹ́rẹ́ mo ní a ah, ah, èyí wà lárí òsì nǹkan tẹ́ ẹ mọ̀ wípé nílùú wa ń lu ajé òní ló kan tó bá tuntun oyè òní ni ó sì ríta àkábíyèsí ah, abalabo ni ti kí n ti tọ́ bọ̀ ọ̀rọ̀ yìí <laughs> torí oní nǹkan làdí ó ṣe torí ọdọọdún tí ọba tó bá jẹ lórí nílẹ̀ wa hàn yín àwọn nǹkan náà máa ṣe ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni àmọ́ dọ̀tẹ̀ yìí yàtọ̀ kábíyèsí o hmm. mo ní dọ̀tẹ̀ yìí yàtọ̀ oníbejì ni <laughs> kábíyèsí ẹ ẹ dákun abalabo ni nbá ti tọ́ọ̀bọ̀ àbí ẹ tọ́ọ̀bọ̀ fúnra ara yín kẹ́ ẹ tọ́ọ̀bọ̀ kẹ́ ẹ rú kẹ́ ẹ wọ sẹ́ẹ̀ lọ ẹ bá ń wọ́rì fún ọba bá o. gbogbo ẹ̀yin ọmọ ìlú alájẹ́ o mo mọ̀ kó tirẹ̀ yìn àmọ́ ẹ jẹ́ ádáhùn jù bá ń lọ kí gbogbo ẹ lé nítumọ̀ gbogbo ẹ̀yin aráàlú ajé o ẹ ṣòríire gbogbo ẹni tí ọba ṣẹ̀ mí kó dá mi lóhùn gbogbo aráàlú ajé o ẹ ṣeun a kú àjọ̀dún ọdún òní a kú oríire báyìí báyìí lámọ̀ rí àní rí báyìí báyìí. ẹ wo ẹ̀yin òní yìí ni àjọ rojú ara wa òní la láǹfààní tájọ rojú ara wa lóòótọ́ ojú olúkòso yìí funfun ebi gbogbo ẹ̀yin náà rí ń gbà àtàngò ń jó fún wa ń bí ẹ̀rí bójú ẹ̀ ṣe pọ́n kankan bí ẹ̀yẹ iná àmọ́ òní yìí ni mò ń yan ààyò mi gẹ́gẹ́ bí ìyàwó àròjú ara wa torí ẹ̀ ni mo ṣe ránṣẹ́ sí wọn nílùú àná mi ọba ọ̀kan dùnmádé ẹ kalẹ gbogbo ẹ̀yin lọba tó kù ẹ̀yin náà ẹ kú jókòó ẹ gbogbo ìlú gbogbo wa pátá la kọ́ ẹkọ mọ́ ẹ̀kọ́ lónìí hmm, bẹ́ẹ̀ ni mo sọ ọ̀tún farabalẹ àsìkò ọ̀rọ̀ rèé gbàgede ọ̀rọ̀ láwà farabalẹ̀ ẹ wò mí òyìyẹ kan ò lè yẹ kádàrá ẹ̀dá ẹ wò ó. Àjàgùnmàlè ní ṣọ̀lú kì í ṣọdẹ ìṣẹ̀dá ní tòlú kì í ṣe èèyàn torí ẹ̀ ló ṣe tọ́ kí gbogbo wa pátá ká hùwà kùtù ká lè kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n torí pé àwọn lágbára wọ́n wá rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrutòru ẹ wò ó wọ́n ti gbàgbé pé kò sẹ́ni tó lè yẹ kádàrá ẹ̀dá. E gbogbo ẹni tá a bá rán lájò àìrèmọ bọ̀ bí wọ́n rán olókun abara lè koko bí ọ̀tá tó bá ti ní yóò dé yóò dé náà ni adífáforí àpérè ọ̀nà máa tàkàrà ṣọ́là hmm. gbogbo eégún pátápátá tó bá ti mọ̀ pé òun ó kú ò lábẹ́ ẹ̀kú òun ó déyàn ìwọ̀n ló yẹ wọ́n ó ṣèkà mọ́ ọbọ̀ ọ̀kan dùn má dé. kábíyèsí ǹjẹ́ o tí ẹ mọ̀ mí. Ah, ah. a ní ọmọ ọba aládé ńlá aládé ńlá oníkóńdó kólekóle oníkùmọ̀ rọrùn rọrùn ọ̀kan ṣoṣo òòṣà tí ń bẹ ní sàlú ayé tí wọ́n ń pè lọ́ba kábíyèsí o. ta ló sọ pa ní bàbá. káyì ta ló sọ pa ní bàbá. kárí àní bàbá. ta ló sọ pa ní bàbá. kárí àní bàbá. aládé ńlá bàbá wa. kárí àní bàbá. ọ̀tún ọ̀tún ọ̀tún kábíyèsí kábíyèsí. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọjá ajú mm. ọ̀rọ̀ tí gbogbo wa pátápátá tá a kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni. ọba ọ̀kan dùn má dé. o mọ̀ mí o mọ̀ mí ó kàn rò pé o mọ̀ mí ni àtìjẹta tẹ́ ẹ ti bá mi lálejò ni mo ti ń wò ó pé ká ló máa fi ẹni tó wà ní ó ti pẹ́ kílẹ̀ ọ̀gẹ́rẹ́ ó kó sì gbé ọ̀mì lóòyẹ̀. ẹ wò ẹ mọ̀jẹ̀ ó yà lẹ́nu ìdí tó fi rí bẹ́ẹ̀ yóò yé gbogbo yín. ọ̀tún. kábíyèsí àfẹ̀sí o àfẹ̀sí àfẹ̀sí ojúkòrò epo ojúkòrò jẹ wojú mi ojú náà wà èmi rè. Ah! ẹ dákun ẹ forí jẹ àwọn ẹ forí jẹ ẹ dákun ẹ wò dọ̀bálẹ̀ wà ẹ dákun ẹ forí jẹ ẹ dákun ẹ bínú. ẹ ẹ ẹ wo ẹ wo ẹ wo ẹ ẹ fi hàn lẹ ẹ fi hàn lẹ ẹ̀fin ẹlẹ̀ bàbá tó bí mi lọ́mọ nù ẹ̀ ẹ̀ bàbá. bàbá ọba. ẹ̀ bàbá ọba rèé ẹ̀ ó dòórì wọn ò tún gbọdọ̀ wọlé fún yín mọ́ ni. ìfábùnmi. ẹ̀ bàbá ẹ̀ ẹ̀ mọ́kàn àjọmọ̀ èmi Yemọja ni pé ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ di mímọ̀ fẹ́yìn náà kó lè jẹ́ yàlẹ́nu kí n ti kádàrá ẹ̀ dáyàn wá látọ̀run kó lè ṣẹ lónìí ẹ̀ mọ́kàn ẹ̀ mọ́kàn ẹ gbọ́ ẹkún ò sí lọ́rọ̀ yín mọ́ o bàbá ọba. awo àmì kàǹtàgbà o akọni ò lójú ẹkún. ẹ ẹ ṣeun ìbànújẹ́ ò sí lọ́rọ̀ yín mọ́ ẹ ó kàn dùn mí pé ìyá mi ò sí láyé mọ́ kó wá wo ohun tọ́mọ ọ̀hún dà ikú tó pàyà ọba nìkan ni ò ṣeun àmọ́ ìyá ló kú bàbá kú ǹlẹ́ bàbá ọba. Ah. bó o lọ sí rìn bàbá o lágbára díẹ̀ n ò lè fẹnu ro yín gbogbo bí mo ṣe rìnrìn mi tán ẹ àmọ́ n ó sọ díẹ̀ ń bẹ bí ìrìn àjò ọ̀hún bó ṣe bẹ̀rẹ̀ rèé. Ẹ tú sílẹ̀. káàbọ̀ ọmọ adarí ọ̀hún okú ogun àjàbọ̀ káàbọ̀ sí ilẹ̀ tuntun míì. ìjọ ìbò ni mo wà yìí ṣé ayé ni àbọ̀rùn ṣé mo ti kú ni. o ò tí ì kú ọmọ adarí ọ̀hún ayé tuntun ló wà níbi tó jẹ́ wípé ìbí ò ti ju ìbí tó jẹ́ pé bá a ṣe bẹ̀rù bẹ́ẹ̀ làbọ̀ mọ́ níbi tí ọlọ́lá ò ti lè lo ipò rẹ̀ lórí aláìní níbi tó jẹ́ pé ẹyọ kan ṣoṣo báyìí la jẹ́ níwájú Elédùmarè. ìwọ ti ṣọmọ ẹja lóore nítorí ìdí èyí ìwọ ò tún kú mọ́ alágbàwí sì ti gbọ̀rọ̀ rẹ̀ rò. iyemọja yé iyemọja gbà ẹ̀fọ́ ni wọ́n ń jẹ lálẹ́ odò ẹnìkan kì í bá wọn jẹja iyèmí ọlọ́mọ o. iye ọlọ́mọ ìrànlọ́wọ́ yín ni mò ń bẹ̀bẹ̀ fún ẹ má ṣàì jẹ mi ní ihò tèmi. ọmọ mú mi kí ọ̀la kí ni ìṣòro rẹ tí ò jẹ fún un ẹnìkan ní mò ń jẹ́yẹ ẹ̀sẹ̀ àìmọ̀dí wọ́n sì ti sọ sínú odò akérèdọ́lù nítorí ẹ̀ ni mo ṣe ń bẹ̀bẹ̀ kí ẹ má jẹ́ kí odò gbé aláàánú mi lọ. bóòlù ẹni náà jọ sí ọmọ. olólùfẹ́ mi ni. ó dára náà tó bá fẹ́ ìmọ̀lẹ́. ẹ ṣeun mo dúpẹ́ gan-an ni ẹ ṣeun ẹ ṣeun. Hmm ṣé o ti wá ọmọ alágbàwí rẹ báyìí ọmọ bóníkẹ ni ìwọ̀n rán olókun abara lè koko bí ọ̀tá àpèjá orí nù ìgbà tí wọ́n ń bọ orí àwọn kan ń bọ òrìṣà ìgbà tó bá wá ń gbẹni tán òòṣà kan máa wo orin níran ni ìwọ ti wá bọ orí ó di dandan kórí ó gbé ọ̀gá ìwọ ti wá fara ralẹ̀ fún ṣẹ̀dá ó di dandan kí ṣẹ̀dẹ̀ báyìí kọ́ọ̀lù ọ̀dà wálé gbogbo ọlọ́nlá tó ń yàn látọ̀run òun ló ti ṣe mọ́ ẹ lára ẹ̀yin ọmọ mi o. ọ̀tá o ẹ̀yìn o àgbà o iye lọ́jà o. ẹ ṣeun mo dúpẹ́ ẹ sì kó àlejò náà ẹ wá mú wọlé ẹ fún ní oúnjẹ ẹ fún láṣọ ẹ ṣe ibùsùn pàtàkì fún un bó bá wá di lọ́la ká wá ṣe ayẹyẹ púpọ̀ fún un. omi o omi lábùwẹ̀ omi lábùmú a kì í omi o omi lábùwẹ̀ omi lábùmú akíbomi ṣòta aráyé aráyé o má fọwọ́ padà yẹ̀yẹ́ omi lójú Iyemọja o olúwẹ̀rí má fomi bá wà á jà o ẹ bọ́ra inú omi. Iyemọja o olúwẹ̀rí má fomi bá wà á o ẹ inú omi omi o. omi labu lábùwẹ̀ omi lábùmú a kì í bómi ṣọ̀tá aráyé. omi o. omi labu lábùwẹ̀ omi lábùmú a kì í bómi ṣọ̀tá aráyé. aráyé o má fọwọ́ padà yèyé omi lójú. iye mọ́já òun lúwẹ̀rí má fomi bá wàá jà o. já o olúwẹ̀rí má fomi bá wa jà o ẹ̀bọ̀ra inú omi yèyé máa ń. ẹ kú jó ọmọ omi. ọ̀tà o ẹ̀rì o àgbà o ilé mọ́jà o. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. káàbọ̀ ìrìnjú mi lóde ayé káàbọ̀ ìrìnjú mi lókè èpè ọ̀hún ò dàbí. ẹ kú ilé yeye ọlọmọ ẹ sì kú ìtọ́jú mi. Hmm. Ajagunmalè ló ní gbogbo ọpẹ́. Edo ṣé mò ń lálàá ni ọmọ bó ní kéré yìí bó ló ṣe jẹ. o lálàá bó ṣe rí gan-an ló ṣe rí yẹn ṣé wo mọ̀ wípé wọ́n ti ń ṣe láyé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe lọ́run ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì mọ̀ wípé ẹ̀mí tá à ń wò yìí odindi ara èèyàn kan ni ah, bí ò bá wá rí bẹ́ẹ̀ báwo ni ó ti ń sùn nílé rẹ̀ lálẹ́ tó sì wá ń ríra rẹ̀ lẹ́yìn òdì àmọ́ àlálẹ̀ yan ọmọ aráyé máa ń pè é ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bí ìrìn àjò là ń pè é ṣé orí ọmọ bóníkẹ́ tó ń wò yìí òkùtù ara ẹ ti wà nílé tí ń bẹ ní ìdùbúlẹ̀ àìsàn ó di ọjọ́ tí ẹ̀mí rẹ̀ bá padà síbẹ̀ kó tó dìde àìsàn. Ifábùnmi olólùfẹ́ mi tòótọ́ àbẹ̀fẹ́ olólùfẹ́ mi àtàtà ayé gbìyànjú àti pín wa níyà àmọ́ ẹlẹ́dẹ̀ àti ẹlẹ́dà mi ò jẹ́ ǹjẹ́ ìwọ mọ ohun tí mò ń wọ fún gan. n mọ. orin ni. ayẹlẹ òdòdó mi má kọ mí o ayẹlẹ òdòdó mi má kọ. àparò ló máa ráyè wá ẹni tó tẹ̀bà tó lọ́bẹ̀ ní ìsàsùn ní ìṣọ̀rẹ́ aráyé. ayẹlẹ òdòdó mi máa kọ̀ mí yọ. ayẹlẹ òdòdó mi máa kọ̀ mí yọ. ibi tó bá dùn lọ́mọ ènìyàn fẹ́ bàjẹ́ o omi tó bá ti tòrò láráyé fẹ́ fi kírú. òní tèmi àyà mi má dà mí o torí mi ò bí àparò lọ́ọ́ máa ráyé wá. ayẹlẹ òdòdó mi má kọ̀ mí o ayẹlẹ òdòdó mi má kọ̀ mí dídá ọ ènìyàn bí àparò lọ máa ra ìwà ẹni tó tẹ̀bà tó lọ́bẹ ní ìsàsùn ní ìṣọ̀rẹ́ aráyé ayẹlẹ òdòdó mi má kọ̀ mí yọ ayẹlẹ òdòdó mi má kọ̀ mí yọ máa gbọ́ tèmi òdòdó mi máa ṣe tèmi máa ṣe kàn mí o àyà mi mi ò ní dà ẹ́ o bí mo bá lọ àyà mi bí mo bá bọ̀ ọkàn mi á fà sí ọ ibi ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni gbé ayẹlẹ òdòdó mi má kọ. délé òdòdó mi má kò mí o n ò ní dà ọ́ o ènìyàn bí àpàlò lọ́ọ́ máa ra ìwà ẹni tó tẹ̀ bá tó ní ìsàsùn ní ìṣọ̀rẹ́ ara. Ṣọ́bùnmi gun àkàbà yìí ibi tí àkàbà yìí bá gbé ọ dé ibẹ̀ ló ti pàdé oríire rẹ̀ kí orí rẹ̀ wá mú ọ pàdé oore lọ́nà ó dìgbà. ọmọ bóníkẹ́ mi wá ń kọ́. Hmm. ọmọ bóníkẹ́ tí elédùà bá ní ẹ máa pàdé lọ́jọ́ iwájú ó di dandan kẹ́ ẹ pàdé e. àmọ́ nísìnyí ó dìgbà Ifábùnmi. ó dìgbà ìyá. ó dìgbà olúẹ̀rí ni mo pè ó iyemọja. iyemọja ni mo pè ó iyemọja. olúẹ̀rí ni mo pè ó iyemọja. iyemọja ni mo pè ó iyemọja. olúẹ̀rí ni mo pè ó iyemọja. iyemọja ni mo pè ó iyemọja. olúẹ̀rí olú odò ni iyemọja. iyemọja ni mo pè ó iyemọja. ọlọ́mọ yọyọ ò ní iyemọja. iyemọja ni mo pè ó iyemọja. àfihàn ọmọjó mi ò yé iye mọ́já ni mo pè ó iye mọ́já. má fi ná ọmọjó mi ò yé iye mọ́já ni mo pè ó iye mọ́já. iye mọ́já o. àbìdẹ lójú àbìdẹ lójú yọ onínúure ò ní iye mọ́já. olú omi o má fomi bá wa jà o má fìtálẹ̀ jẹ wá o olú odò olúẹ̀rí ni mo pe o Iyemọja. Iyemọja ni mo pe o Iyemọja. olúẹ̀rí ni mo pe o Iyemọja. Iyemọja ni mo pe o Iyemọja. olúẹ̀rí olúodò ni Iyemọja. Iyemọja ni mo pe o Iyemọja. ọlọ́mọ yọyọ o ni Iyemọja. Iyemọja ni mo pe o Iyemọja. àfinà ọmọ jó mi o Iyemọja. Iyemọja ni mo pe o Iyemọja. tú ọ̀nà àgbà kó sì gbogbo ọ̀nà tálẹ̀ tàti ẹ̀lẹ̀. ah òun náà mà ní. bẹ́ẹ̀ ni òun ni òun gan-an ni. arákùnrin má jẹ̀rú ọba o. ipò tí ifá sọ pé àá ọba wa òun la bá ọ yìí. ifá ò ṣe o. Hmm. ifá olókun aṣọ̀rọ̀ dayọ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o èmi mọ̀ ṣọba. ọba ni ọ gbéra sọ. bóyá jàdíà ẹ̀rọ rámbẹ̀ wọn. ìsàlẹ̀ omi lèmi ń gbé. Ah, ẹ̀gbẹ́bẹ̀ lèmi mọ̀ ẹ ti gbé bẹ́ẹ̀ mọ́. Hmm. ẹ dúró ẹ jẹ́ ń dágbére fún Yemọja. níbo nso arákùnrin tẹ̀lé aká òwe ah. bẹ́ẹ̀ mọ́ ibẹ̀ làwọn ọmọge tó rẹwà púpọ̀ pọ̀ sí i ah. wọ́n kọ́kọ́ wọ́n kókè lọ́dọ̀ wá ń bì náà. Ah. kíyèsí olódùmarè. àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní ẹni tọ́lọ́run ò bá pa kò sí ẹ̀dá tó lè pa. Ah! gbogbo lágbára lágbára gbogbo nípò nípò gbogbo èmi ni mo lágbára jẹrin lọ ah, ká má bá rántí olódùmarè o ẹ wo gbogbo ìgbìyànjú mi láti rí i pé mo já okùn ìfẹ́ tó wà láàárín olólùfẹ́ méjì òfo ló já sí àṣé okùn ìfẹ́ tí olódùmarè ọba já kò sẹ́dá tó lè já ah, kábíyèsí mo ti ṣe dáríjì mi o kábíyèsí mo ti ṣe yín o. ẹ gbéra sọ ẹ gbéra sọ. kábíyèsí o ẹ ṣeun ẹ jèbùrẹ́ o ẹ jèbùrẹ́ o. kábíyèsí ẹ dáríjì mí o. ẹ ṣeun ẹ̀yin olóyè ẹ gbéra ah, sọ. bí mo ṣe gbìyànjú tó kí kábíyèsí ó má fẹ́ ọmọ mi fúnra ara mi gan mo tún wáá fi ọwọ́ ara mi fa ọmọ wá fún kábíyèsí ńgbà tó jẹ́ ń tẹ́lẹ̀dá ti kọ́ ni pé tọkọtaya ni wọ́n látòde ọ̀run. Hmm, hmm. Mm. Eh. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ aṣọ ọ̀kan dùn má dé kábíyèsí àná mi kábíyèsí ọba aládé ah, kábíyèsí ẹ mọ wulẹ̀ bọkàn jẹ́ ah. ẹ mọ bẹ̀bẹ̀ jù ẹ hmm. mọ̀ pé ẹ̀yin lẹ́jẹ̀ mọ̀ yìí pé gbogbo bí orí ẹni bá fẹ́ dé ó di dandan kó rí ó débẹ̀ ni alẹ́ ni bọ́rọ̀ lọ́mọ èèyàn hmm. ebi orí ọ̀hún ló sẹ̀yìn dọ́ba bó ṣe sọ èmi dọba aládé ńlá ni òye nìkankan ọjọ́ kìíní àná ẹni wọ́n wò mí sọ̀sọ̀ wọ́n jù mí sómi wọ́n fi mí sọmọ ẹja lóore mo mọ̀ pé bẹ́ẹ̀ bá mọ̀ pé ọwọ́ yìí mọ já ni wọ́n ò bọ́ sí tí wọ́n tún padà wá dọba aládé bóyá ikú náà lè bá fi kàn mí kí n jóná kí n jóná keegun. ọlọ́run tiẹ̀ ní jẹ́ kábíyèsí. ẹ̀yìn ọ̀tún bí wọ́n ti ẹ̀jù mí nínú náà ìdí kádàrá bá sì pé wọn ó sì dórí ipò yìí iná òkúkú ní jómi. bẹ́ẹ̀ ni mo ti ẹ̀ mọ̀. wọn tún kú òun náà wọn ó tún padà wá jọba. bẹ́ẹ̀ ni. bọ́rọ̀ adániwáyé ṣe rí nù ún kélé yìí jẹ́kọ̀ọ́ fún gbogbo èèyàn pátápátá. ẹ dìde. ẹ dáríjì yẹn ìlú tá a ti bí mi rèé bàbá tó bí mi rèé ọba ìlú bàbá mi rèé àná mi náà tún ni. àwọn ní aṣọ pọ́n sí ìwúlẹ̀ kan. bàbá dáadáa lè ń wò ọ̀tún ajagajigi. Ah, kábíyèsí ẹ dákun ọ̀tún yàtọ̀ síra wọn o ẹ má fojú ọ̀tún ọ̀hún bẹ ń wò mí o. kábíyèsí. kábíyèsí o. ẹ fi kalẹ̀ sí. ẹ fi kalẹ̀ sí. kábíyèsí o tó bá mi náà ní yóò wọ. olódùmarè ó ṣe mo dúpẹ́ o. a ìfà orí mi rèé ajagunmalè olúwo òde ọ̀run ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin òrìṣà tẹ́ ẹ so òde ìlú ìró ẹ ṣé mo dúpẹ́ o àbẹ́ẹ̀ rí nǹkan àṣé bí ẹkún bá bá ní lówùúrọ̀ bó bá dọjọ́ alẹ́ ayọ̀ lè kẹ́yìn ẹni àbẹ́ ìrọ́jọ́ alẹ́ mi bí báyọ̀ ṣe kẹ́yìn mi. Hmm. àṣẹ gbogbo ohun tí ifá bá mi sọ nígbà èwe mi ni ó padà wàá di múmúṣẹ ifá ní n ó di ọmọ ọlọ́rọ̀mọrọ̀ n ó di ọmọ olóhùn mọ́hún n ó di ọlọ́rọ̀ kan òkè ọ̀hún tó gbégbá fújà sẹ́ǹkùlé tí gbogbo ọmọ aráyé wá di ọlọ́lá tí a sì dolówó ìfà orí mi rè lẹ́ẹ̀kan sí o. ìfà gbà mí là bàbá ọba ó tọ́ ká dúpẹ́ lọ́wọ́ fáńtò tọ́ ó tọ́ ká kí Ọ̀rúnmìlà pò ṣeun ó tọ́ ká dúpẹ́ lọ́wọ́ Àgbọnnìrègún àmọ́ wọ́n ní gbogbo ẹni tó bá yọ nígbà àṣòro bá a bá wá di òmìnira tán bá a bá gbàgbé irú ẹni bẹ́ẹ̀ àfẹ̀bíṣolóore ni wá. ẹ̀yìn ká dúpẹ́ lọ́wọ́ oṣù tá a ní ó ràn tó ráràn mọ́jú ká dúpẹ́ lọ́wọ́ Yemọja ká dúpẹ́ lọ́wọ́ omi ká dúpẹ́ lọ́wọ́ àtẹ̀pẹ́ tá a mọ̀ sílẹ̀ ká wá dúpẹ́ lọ́wọ́ orí ẹni tí ń gbé ni. ẹ̀yìn gbogbo ẹ̀yin aráàlú ajé o bẹ̀rẹ̀ látòrí mi àti gbogbo ọba tó bá jẹ lẹ́yìn mi pátá odò akérèdọ́lù láti máa bọyì mọ́já àṣẹ́gun. ẹ ṣeun. Ah! ẹ ṣeun. ìfá mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí o àbẹ́ẹ̀ rí nǹkan borí ọdẹ bá ń dààmú ọdẹ nígbó ọmọ aráyé wọn ní òlé rẹ̀ rán borí àgbẹ̀ bá ń dààmú àgbẹ̀ lọ́rùn ebè ọmọ aráyé wọn a ní ò lè gbèsò kọ́ta hmm. àṣé bí èèyàn kọ́ ni àjàgùnmàlérí ọlọ́run ọba mi ó ju gbogbo àwa ẹ̀dá lọ ifá kan sọ lórí ọ̀rọ̀ yìí ìwòrì méjì adé afúnkoko ìwòrì níjọ́ tó lóun bọ̀ wá ṣèkẹta odù nílé ayé. wọ́n ní kókó ìwòrì kí ló ń bọ̀ wá ṣe ọ̀gbọ́dọ̀ wá ó wọn wá ó ní torí ibi tá a ní kí gbégbé má gbé ibẹ̀ ní gbégbé ń gbé ibi a ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ ibẹ̀ ní tẹ̀tẹ̀ tẹ̀ ibi tá a ní kí èkùyà ó má gbé ibẹ̀ ló gbé tó fi hewú gburugburu hmm. orí mi ẹlẹ́dàá mi ibi tí ó tún ti dáa jù báyìí lọ fún mi. má ṣàì mi lọ́nà abẹ́ o ẹ kú oríire. ifá mi o mo dúpẹ́ lọ́wọ́ orí tó gbé ọ dípò tó wà mo dúpẹ́ lọ́wọ́ adẹ́dà aṣẹ̀dá tí ò jẹ́ kó dẹran omi ọ wà pẹ́ bí onípẹ́pẹ́ tí pẹ́ ọ pẹ́ bí ọ gbó ọ sì tọ́ nítorí kàngẹrẹ là bálẹ̀ àkàlà màgbò bọ́dún bá ti dun pèrègbè amáwọ̀ tutù bà wáyé ni ọ̀kí ń lọ lọ́jà ẹyẹ bọ́ ọba ti ń yí kókó lára rẹ̀ ó máa le kò ní lè níta kwarapa o akúrí má fà lórúkọ àpekú abòjùdù ta kókó orúkọ àpárùn ikú tó ọba kú ọ̀tá ó gbà kú àrùn tó ọba rùn ọ̀tá ó gbà rùn ikú adikú ọ̀tá àrùn àdàrùn òdì kékeré ẹlẹ́yẹ lọ́fẹ̀mí wọn akoṣó ìbẹ̀bẹ̀ yẹríyẹrì kì í jẹ́ kọ́mọdé roko òdí àgbọn adé fún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjà ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀ ẹlẹ́yẹ ẹ gòkè wá sí mi ilẹ̀ ò gbọ́dọ̀ lé kí tẹ̀tẹ̀rẹ̀gún má tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀gún mọ́jò kí ni tọ́ ìpín ṣe yọ̀bọ̀ ni tọ́ ìpín yọ̀ ọ máa yọ̀bọ́ lọ́wọ́ ikú ni àní sìnkú ọ̀dọ́ o àní sìnkú arúgbó kíákíá o tọ́ ẹ̀yin ládéládé ọrùn ò ní o àwọn ẹlẹ́yẹ ó bá yín ṣèlú àwọn àgbàfẹ́ ó bá yín ṣe o agbára dọwọ́ yín o. ẹ ṣeun ó fìlù sí ayẹyẹ bẹ̀rẹ̀. ẹ wọ́n rì fún bàbá. kábíyèsí o ọ̀dàrà ẹ̀dá ò lè tàṣé o àsìkò ẹ̀dá ńlá kúnlẹ̀yàn hmm. akúnlẹ̀yàn ńlá yàn pín adélé ayé tán lójú ń kọ́ gbogbo wa hmm. ẹ mọ̀ pórí tó máa dádé inú agorode ní ti wá. súnmọ́ mi súnmọ́ mi. Hmm, ìbàdí tó máa lè jìbàrà lẹ̀kẹ̀ bínú agorode yìí náà ni. ká ṣayé rè ká ṣe rè ká ṣayé nítorí ọ̀la ká ṣayére ká ṣayére nítorí ọ̀la alágbára ṣayére. alágbára kan ò lè ta kókó mi ṣe ti aṣọ ẹni tá a lè pàgọ́ ó lè padà dẹni tó ń kọ́lé alárinrin ayé yìí ò tọ́ lọ bí ọ̀pá ìbọn kárọ̀ra ló lágbára. ká ṣayé èrè ká ṣe èrè ká ṣayé èrè nítorí ọ̀la. ká ṣayé èrè ká ṣayé èrè nítorí ọ̀la alágbára ṣayé èrè. alágbára òkè ọ̀hún ṣó ti gbàgbé pé ń bẹ ni alágbára gàlégàlé ṣùtì gbàgbé ẹlẹ́dàá rẹ ni. òrìṣà òkè tó ní kò máa mí tó bá tó Elédùà ní kò máa mí mọ́ lọ́pọ̀lọpọ̀ máa rọra o ilé ayé yìí ò gba kólékólé. ká ṣayé rè ká ṣeré ká ṣayé rè nítorí ọ̀la káṣáyére káṣáyére nítorí ọ̀la alágbára ìṣàyére. káṣáyére káṣáyére káṣáyére nítorí ọ̀la káṣáyére káṣáyére nítorí ọ̀la alágbára ìṣàyére. mo ti gbàgbé pé lẹ́dùnmarè ń bẹ ni alágbára gàlégàlé ṣó ti gbàgbé ẹlẹ́dàá rẹ ni òrìṣà òkè tó ní kò má mi. tó bá tún Elédùà ní kò má mí mọ́ lọ́pọ̀lọpọ̀ máa rọra o ilé ayé.